وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ليش يسواجه الوالله يسأل في مراوة تجد سرعة معارج القبور أجدوري رؤية الله يوم القيامة إذ ọlọ́run ọba دعوة wa ní ọ̀la القيامة ìyàmù. Àfáà وأنه يرى بلا إنكار في جنة الفردوس في الأبصار كل يراه رؤية العيان كما أتى في محكم القرآن وفي حديث سيد الأنام من غير مع شك ولا إبهام رؤية حق ليس ليس يبتغونها فالشمس صحوا لا سحاب دونها وخص بالرؤية أولياء فضيلة وحجب أعداء من الله àwọn ahlu sunnah wal jamaa'ah onye ẹni tí wa tọ́ba ẹni di lọ́la gbẹ̀ndà òkèèyàmà àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí eré tí wọ́n sì rí eré ìkẹ́ni eré àpọ́nlé eré ọlá wa kọ́dà kọ́kọ́ mọ̀ fún gbogbo wa ń sọ. nínú alukur'an nínú sọ̀rọ̀ tó kéyàmà ọlọ́sọ ìgbẹ́ wòjú òhun yẹ̀wò mẹ́jìdín nàbírọ̀ ìlà ọ̀rọ̀ bí ha nàbírọ̀. ìgbà jíjọ́ gbẹ̀dẹ̀ alukur'an àwọn ojú kan wọ́n tutù olúwa ẹlẹ́dàá wa òní wọ́n máa wò àwọn ojú kan tutù ìdẹ̀rọ̀ hàn lára wọn ìgbádùn hàn bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá òní wọn máa wọ̀. Báyà yìí, ó ń bẹ nínú ẹ̀rí eléyìí tó tọ́ka sí wípé dájúdájú àwọn kan ò rí ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndà ìgbéyàwó. Àwọn ẹni tó ń ṣe rí ọlọ́run yìí, ìròyìn bó ti wọ́n ti fẹ́ rí oníke yóò tutù ní tutù ti ìdẹ̀ra ní tutù ti ìgbádùn olúwa ẹlẹ́dàá wọn òní wọn máa wù ọlọ́wọ́n bá tún sọ pé lẹ́hùn máa ń ṣe ọkùnrin nàbí ha wà lẹ́dẹ́yìn náà mẹ́sì ní ìgbà tí àwọn ọmọ àlùjẹ́nà tí wọ́n bá ń wọnú àlùjẹ́nà gbogbo tí wọ́n fẹ́ ni wọ́n bá pàdé níbẹ̀ àlékún dáadáa sì kún bẹ lọ́dọ̀ wa àlékún yẹn òun náà ní rírí tí wọ́n rí ojú ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá o èyí tí wọ́n fẹ́ ó fún wa nínú àlùjẹ́nà èyí tí wọ́n ń fẹ́ ó ń bẹ fún wọn nínú àlùjẹ́nì àlékún sì fún wa lọ́dọ̀ náà tó kù sí fún wa. láìsẹ̀ ògo olóríire àlùjẹ́nì náà ló wù wá láti wà kò sẹ́nìkan nínú wa tó wù láti wà náà ìdí nu tàbí jẹ́ mùsùlùmí ìdí nu tàbí tẹ̀lé tàbí nù Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àlùjẹ́nì náà tàbí yẹn ọlọ́run lóyìn rẹ̀ ó ló ń pè sàlẹ̀jẹ́nà kankalẹ̀ nínú hadith al-Qudsi fún àwọn ẹrú òun àlẹ́jẹ́nà yìí kí ha máa la àyìn ra'at wàlà ọ̀dọ̀rọ̀ sẹ́yìn wàlà ọ̀kọ̀tọ̀rọ̀ àyà pàlùbí bẹ́tà ìtọ́jú kan ò rírí dáadáa ìbẹ̀ nínú àlẹ́jẹ́nà yìí ìtẹ́jú rírí dáadáa ọ̀bẹ̀ nínú àlẹ́jẹ́nà yìí etí ọkọ ẹni kò sí ẹrúurú rẹ ní ní dáadáa ẹnìkan nínú àlùjẹmẹ kọlọ ọdún àpò kọmẹsì ilé wa wa ní ìgbà tí ọmọ àlùjẹmẹ bá wọn náà àlùjẹmẹ gbogbo ndé fẹ ní ọba pàdé mẹ òsì bí yẹn ti lè lọ́lá tó òsì bí yẹn ti lè lówó tó nílé ayé wa yìí tó ti fi gbogbo ndé fẹ ní ọba yìí kò lè tètè àyùmáyé ìgbàtọ̀fẹ́ lọ́mọ bá pàdé àyè àyùmáyé yóò wọ ọkọ oní ọmọ ẹgbẹ́ tiẹ̀ nínú ìgbésí ayé wa yìí yàtọ̀ sẹ́ni tọ́lọ̀ ń bá fi fi kàn bí àtúwà jẹ́nà fi ha máa da àyìn ọ̀rọ̀ ẹ̀ ètò tó olórí ní dáadáa ọ̀bẹ nínú àjẹ́nà wọlé ọdún sẹ́mi àyè ètò tí ọ̀gbọ́n rí ní dáadáa ọ̀bẹ nínú àjẹ́nà wọlé ọkọ̀ àyà ọ̀nbí bẹ́sọ̀ tọ́kẹ́ nìkan sí ẹ̀rọ nípa rẹ̀ ní dáadáa ọ̀bẹ nínú àjẹ́nà tẹ́wọ́ wá wọn náà jẹ́nà yìí náà òní ma lórí pa wà dáná ọlọ́wọ́ bó tún wá fún lálá mi fún wa ọláyè òun náà ní mẹsíì mẹsíì yẹn òun náà ní kémi òun náà ní rírí tí wọ́n rí ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ọlọ́dún fún ọ nínú sóra mi wọ́n sọ fún wa nínú sóra tó mú tó fi fún ọ ní kẹlẹ́ ìnáhùn àrọ́bìhìm yẹ́wùmẹ́ ìdí làmàdìbò ọ̀rọ̀ orí bí wọ́n ti fi rò àwọn ọmọ yẹn ẹni tó ti pé á fi gàgá dí mi níbi àti rí olúwa ẹlẹ́dàá wọn tọ́ba di lọ́la pé dàgbéyà ọ̀rọ̀ onídìí ọtí ṣe lérò àwọn ọmọ yẹn ẹni tá a fi gàgá dí mi níbi àti rí olúwa ẹlẹ́dàá wọn tọ́ba di lọ́la pé dàgbéyà tó bá ti pa àwọn kan bẹ tá a fi gàgá dí tí wọn ò fi ní láǹfààní àti rọ́lọ́ọ̀ ajẹ́pọ̀ àwọn kan bẹ tá a lè fi gàgá dé táwọn aláǹfààní àjòrí ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́run tó tẹ̀lé pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó wọ̀n níbi gàgá dé níbi àjòrí ọlọ́run tó bá di lọ́la gbẹ̀dẹ̀ àkúyà ọlọ́run tó sọ fún wa nínú sọ́rọ́ tó yọ̀ nù onílẹ̀lẹ́ni la àtẹ̀sẹ̀lẹ̀ lẹ́kùnà wọ́díyà gbogbo níbi jẹ́ fún wa tó bá di lọ́la gbẹ̀dẹ̀ òkè yàmà wọ́n ti yá dá àlékún sì tún bẹ fún wa gẹ́gẹ́ bí àyà tó síwájú náà ni lọ́hùn máa yẹ ṣe ọkùnrin rẹ̀ bí ha wà lẹ́dẹ́yìn àmẹ́sì ohun tí wọ́n fẹ́ kí n fẹ́ fún wa nínú àlùjáná àlékún sì tún wà fún wa lọ́dọ̀ àwọn ọlọ́run àlékún níbẹ̀ yẹn onílé fún òye ọlọ́run ọba wa bẹ́ẹ̀ náà ní níbi ìbáyìí lè gbogbo àwọn ẹni tó bá ṣe dáadáa ẹ̀sán dáadáa lọ́dà bí wọ́n ti lọ́ọ́ máa bẹ fún wa lọ́dà gbẹ̀gbẹ̀ àlùkìyàmù àlékún ọ̀tún wa kù àlékún ọ̀tún kù àlékún yìí òun náà ni rírí kí wọ́n rí ọlọ́run ọ̀bẹ nílà wa tó bá di lọ́dà gbẹ̀gbẹ̀ àlùkìyàmù gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe túmọ̀ àzìyá dàpọ̀ àpẹlú rúkìyàtùmọ́ àyè lílé ọlọ́run ọba tó ga tó gbọ̀ngbọ̀n. bẹ́ẹ̀ni àwọn àyà tó pọ̀ nínú àkùrọ̀ àn tọ́lọ̀ sọ̀rọ̀ pé ànífẹ́ àwọn ẹrú olódodo wọ́n rí òun tó bá di lọ́la fún ìgbà síyá àwọn àyà yìí ọ̀gá nínú wọn ilé ìtúsí pé ìta gbàlérò pẹ̀lú rẹ̀ wọ́n máa ń hàn sí oníkálukú ó sì ń dẹ́nu àwọn ìpáyà yìí tọ́ka sí pé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n rí ọlọ́run ọba tó bá ti dọ́gbọ̀n ìdàgbéyàn ọlọ́run ọba tó mú wa ọ̀dẹ́ mẹ́tì ní ọ̀hún mẹ́tì ṣọ́gbọ́lì ìgbàgbé hóòt wọ́n mú inú súrọ́tù yàtìrì oní iná ọ̀ká àlùjẹ́nà ti rí ọmọ ju ṣọ́gbọ̀lì ìgbàgbé hàn wọ́n mú àdúwájú hàn fi ọ̀gbẹ̀lẹ́rìn àlẹ́ ọ̀rọ̀ kíkì mọ̀tẹ́kẹ́ hàn lọ́hùn bí ha fàkẹ́ ha tó wọ́lọ́hùn má ní dàrú sọlẹ́ nínú àkùránì alápọ̀lẹ́ àwọn náà ń tọ́ka sí pé àníṣe olùgbàgbọ́ òdodo rí ọlọ tó bá dìde ọ̀gbìn ìdàlùkìyàm nínú súnà nàbì Muhammad sallallahu alaihi wa sallam àwọn ẹ̀rí tó pọ̀ àwọn náà tó wá lórí pé àwọn olùgbàgbọ́ òdodo rí ọlọ tó bá dìde ọ̀gbìn ìdàlùkìyàm nínú rẹ̀ wọn náà ní hadith Suhaib Muhammad. صلى الله عليه وسلم وإذا دخل أهل الجنة الجنة يقول الله عز وجل لن يبتع وما الجنة بل والجنة اللهم وبا وتوبة تغمما يوى صيبي تريدون شيئا أزيدكم تنتم فيك إن سالكم رفيبي أي بعد ذلك ولله أتوالي من نوع بعد ọlọ́run tó wá máa bí ilé rẹ̀ jẹ́ wá ń fẹ́ kankan bí tí ń sàlẹ̀ fún ọ̀rẹ́ fún yín bí. ọyọ kó lóhùn àwọn àdáná wa dáhùn pé àlẹ́ tó bá yọ wojú ọ̀hádà ṣebí wọn lọ́rùn ó ti ta ìmọ̀lẹ̀ tó ti ti wá lónìí ọjọ́ tí ojú gbogbo àwọn èèyàn dúdú tó fi kí ojú àwọn olóyè nìkan ní ìmọ̀lẹ̀ wà. síbò ti ta ìmọ̀lẹ̀ tó ti ti wá lónìí kí ni tá a tó fẹ́ sọ fún àfẹ́ ìwọ náà àlejò tó tó kẹ́ lè jẹ́nà nínú ìwọ náà ti fi wá sẹ́lẹ̀ jẹ́nà kí ni akéde ayé ṣe adúrò ẹ̀fẹ́ ńlá tó sá wa òtí tó lè délé ayé tó lè wọ́n ti tó kọ̀ wà jẹ́nà àfi tó bá wọ́n náà láti kẹ́ ọ tọ́wọ́ àwọn bàbá já mi ọmọ wo ra rẹ̀ fún ọ̀lù tó báyìí ìwọ wo kí ló ṣe gan-an nígbà ẹni tí sọ̀lẹ́tù fún ápá àbíkú pèrè bí sọ̀lẹ́tù fún ẹ̀sìn ṣe jẹ́ ápá àbíkú jọ ẹni tó dáa jù nínú wa tó mọ sọ̀lẹ́tù ṣe kò lè gba tẹ́nu wa tẹ́ nìmọ́lá nítorí tẹ́ bá ti ṣe ọ̀gbọ́n ṣe bẹ̀rẹ̀ sọ̀lẹ́tù báyìí ṣe fọ́dọ̀ ọ̀wọ̀ gbogbo ń tẹ́ gbàgbé lòdì tí o wúlò fún yín yóò mọ ara yín létí gbogbo tó ti pé ẹ ní nǹkan kan ti ṣe nínú ìgbésí ayé ní ọmọ sọ sí yín lọ́nà tẹ́lá tó lè bẹ̀rẹ̀ mẹ́rin náà máa tún bẹ̀rẹ̀ ẹ̀ lè gbé ẹ̀ ní yí wà bẹ̀ títí tí wọ́n fi dìgbà wá sálámà sábà wá sálámà tán ọ̀pọ̀lọpọ̀ tí ṣe tọ́ ni ọlọ́run lè fi orí sọ lánàá ọ̀wọ́ àtọ̀fẹ́ rántí òní rántí má nítorí pé àti bá ti wá sẹ́nu wà kọ̀ kò sí fún kìtì wọ́n dára sábà wá pèsè láti sọ̀ sábà pé lájà rẹ̀ lájà mẹ́wàá tálẹ́ ní náà ni wà tó ní garanti kan lè gba méjì méjì péré láti garanti lẹ́nu wa. tó bẹ́ẹ̀ ni gbogbo lọ́sì dára ṣe náà àfààní ọlọ́ àfààní ọlọ́ torí rẹ̀ lẹ́yìn bá wọn sọ pé wọn lọ iṣẹ́ mi ló wò kọ́fìmí kọ́fìmí mísàlì lẹ́nà ọ̀dà ló kọ́ ní ìsìn ọ̀gbà ti sọ. àti ká lọ sọ pé ìfẹ́ rẹ̀ là ń fẹ́ ìfẹ́ rẹ̀ ni kò ṣe fún wa nítorí lọ́ọ́ bá ló wo ìfẹ́ dà sí ọ̀dájú bá ra ìlẹ̀ náà torí ẹ̀ ní ìgbà tá a wá wà ìjẹ́nà látàrí àánú wọn lọ àti láti ẹ̀nà wọ̀ báyìí wọn náà ló dúró kí màá yọ wà lójú wa wọn lọ fi wá sáré ìjẹ́nà wọ́n tún lè dìnnà mí lẹ́nà tó ti là wá níbi náà ó ti là wá níbi náà ní gbogbo wa náà lábòtú sáyé náà gbogbo wa náà lábòtú sáyé náà ọmọ náà lórí ọmọ àlùjẹ́ náà lórí ṣùgbọ́n rírí tó máa lórí àríjáàbẹ̀ àríjáàdánì ṣùgbọ́n rírí tó máa jẹ́ lórí àrírí kọjá rẹ̀ àrímọ̀ orí ọlọ́ọ̀nì pé ìbá ti kó wọ ọlọ́ọ̀nì tí èmi náà ìbá ti rí pé mo fi sọ pé tí ìbá fi bọ́ lọ́wọ́ ilé àná ọlọ́ọ̀nì lórí ẹ̀ bọ́ọ̀mù àti nínú bá fojú sáyé náà tó fojú sáyé àwọn ìyàwó olókùn ti bẹ́ẹ̀ kó tó láǹfààní àti bọ́tà ìjẹun sẹ́wọ̀n kí yọ ma orí tó lọ́wọ́ bá ti fún lórí kíkù. lọ́mọ ẹni bá ti rí rẹ̀ tí ẹ bá a ọlọ́mọ ti wà lọ́mọ rẹ̀ níbo ti là wá níbi iná nítorí pé ẹni tó bá là níbi àtiwá náà ló jèrè òun gan-an ló tàṣe yege ìwọ ẹni tó bá fìdí rẹ́mi tó bá ara rẹ̀ tó onítọ̀ tí ẹ ti bá a nù ọ̀tọ́ àlẹ́ kan àwọn ọmọ ẹgbẹ́ náà máa fi orí tó tọ́lọ̀ sí fún ọmọ ọmọ fi hàn bá wọn mà kí ni tó kúkú tó fi fẹ́ sí fún àìwọ́ lọ ètò fi fún àyílẹ̀ ti tó. ọlọ́run bá wa ọ̀wá ní ṣe méjì kò ní ṣe méjì tọ̀yẹ́ kìí kò lè ṣèjọ́ à ọlọ́run wa ti payá gàgà eléyìí tó ní ìyàn lọ́nà tẹ́lẹ̀ náà láti rọrùn ọlọ́run wa ti payá rẹ̀. fẹ́mi rẹ̀ tó ṣe ẹni. أحب إليهم من النظر إلى ربهم وهو يقصي كاكا nínú gbogbo dáadáa tọ́lọ̀ ń ti fáwọn gbogbo àwọn tó lè rí táwọn wá láǹfààní àti rojo ọlọ àti ọmọ ní gbogbo ìdẹ̀ra ti tẹ́lẹ̀ àti gbogbo ìdẹ̀ra tí wọ́n wà nínú rẹ̀ kò tó kankan lẹ́gbẹ̀ẹ́ rírí ojú ọlọ ọlọ́run náà ti rí rojo rẹ̀ léèwọ̀ fún wa. tọ́ ilé ìjọba lẹ́yìn náà lànàjọ akáyà nílẹ̀dí akásánù fífúnà wọ́n ti yà àwọn ẹni tó bá ti dáadáa láyé ẹ̀sán dáadáa tó ṣe tí wọ́n ti lọ́nbẹ́ fún wa àti àlẹ́ òkú. Yẹ́rì lẹ́yìn tẹ̀síìrì lànàjọ ti fún wa yẹ. Ó ti tẹ̀síìrì ayà fún wa. Nítorí tí o bá ti bá lọ́dún ti sàlàyé, àbá tí màtúmọ̀ àbọ̀ ti yá Nítorí láti máa tutù kòtò pé wọ́n ti yá tọ́wọ́ tí ó kọ́ bá bẹ́ẹ̀ pé kí ni àlékún ẹ̀ fún ọ̀mà àlékún ọ̀mà àlékún àlékún bẹ́ẹ̀ fún wa tọ́ba tó ṣe ìbéèrè lẹ́yìn ni ọ̀pá mọ́ àhà ṣùgbọ́n ní ìjà àná ìsọ̀rọ̀ máa lè fún ṣàlàyé wa wà sí ẹ̀ẹ́dẹ́ kí ni túmọ̀ rẹ̀ rírí ojú ọlọ́ rẹ̀ ló ti jẹ́ pé gẹ́gẹ́ bí ìmáàmù ìbí kẹfí rẹ̀ fàhímọ̀ ọ̀lá ló ti àwọn àyà ń bẹ náà Quran tó ṣe kó túmọ̀ àyà tá a bá ti wá àyà kan láti túmọ̀ àyà táwọn àwọn àtúmọ̀ rẹ̀ àjẹsíká wa lọ sínú àdéhùn àmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam torí kọ́lọ̀ ọ̀rọ̀ àdàbí tẹ́lẹ̀ náà ni ó lè máa ṣàlàyé fún wa tó lọ sọ̀kalẹ̀ fún. àtúrí nínú súnà àmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam bá wa lọ sínú ọ̀rọ̀ àwọn sàhábà torí báwọn sàhábà ó ó tójú wọn àwọn àtúmọ̀ dáná bíi fún ayé àkọ́kọ́ wọn lè dàbí wa dáàbà tó rí lọ́dọ̀ àwọn sàhábà káwọn alọ́sọ́dọ̀ àwọn tẹ̀bẹ̀rì àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà tó ráàmù arẹ́ni tó rànà mi bó tilẹ̀ jẹ́ tó wọn rànà àmọ́ wọn rẹ́ni tó rànà mi wọn rẹ́ni tó gbọ́ láti ẹnu ànábì bó tilẹ̀ jápá wọn gbọ́ lẹ́nu ànábì sọ̀rọ̀ máa lè tẹ̀lé dáàbà tó wá rí ilẹ̀

bákan náà alif lam ra kí ni túmọ̀ alif kí ni túmọ̀ lam kí ni túmọ̀ ra ìfẹ́ni tọ́mọ̀ ọlọ́ọ̀ni kọ́lọ́ máa tún gbà lérò pẹ̀lú ẹ̀ èsì tó wàá pa ẹ̀sẹ̀ sílẹ̀ kalẹ̀ tọmọ atútù kótó tọmọ akọsọkútọ tọmọ ẹ̀sọ́kú wọn náà kó ti gbé ní lámà ẹ̀hẹ́n alámùtárà fẹ́fà ọ̀ wá fún mi yóò eléyà ìkúkútù nìyẹn ìyẹn fún ọmọ tí kúkútù náà lọ́wọ́ tó àwọn àwọn akọ̀ ẹgbọ́n tó bí sábà wọ́n lọ́ sọ pé ẹgbọ́n tó bí wọ́n bá sọ̀rọ̀ pẹ́tọ́ di àwọn ẹgbọ́n tó àwọn àwọn akọ̀ láti èdè pọ̀ tá àwọn èrò eléyìí tí wọ́n ti pé téèyàn bá fẹ́ ti sọ sí ìyẹn kọ́ tó ń pè ní kíni rùlùmù tẹ̀sí rùlùmù ẹ̀tẹ̀sí lẹ́yìn kan wá sọ pé tòun ó sì fi rọ̀ síta ànábì lọ kò sí o. torí ẹ ọlọ́run dàpọ̀ má ṣe rí lójú rẹ lé ìwọ̀ fún wa o. nínú bọ̀kárì ẹ̀kọ́ mùsùlùmí àdìsí mi wá látọ̀dọ̀ jẹ̀rí ibn abdillah al-Bajali radiyallahu anhu wọn ni kó nà ti lóṣẹ عند النبي صلى الله عليه وآله وسلم فنظر إلى القمر ليلة أربع عشرة قال النبي صلى الله عليه وسلم أتوق لنا رزقنا anábì bá wo òṣùpá ní òru ọjọ́ kẹrìnlá láti máa kó ti dàgbà pin òṣùpá ti dàgbà pin yóò sì mọ́lẹ̀ kedere lọ́nà tó ti kó gbogbo ẹ lọ́ba dúdú yóò rí kedere níwájú rẹ̀. tọ́ anábì wá wo òṣùpá ọ̀pọ̀ ọ̀dà ìnákùn tẹ̀sán ọ̀hún ọ̀rọ̀ ó ẹ máa rí ọlọ́run ọba ẹlẹ́dàá ní ojú korojú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí oṣù pàdé dájúdájú ẹ rí olúwa ẹlẹ́dàá ní ojú korojú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí oṣù pàdé. láàbù mọ́ múlẹ̀ àbí láàbù mọ́ múlẹ̀ fi sí لا تضامون في rùn yẹtẹ̀ àbí láàtò bọ́ọ̀mùnà fi rùn yẹtẹ̀ láì jẹ́ pé máa fúnra yín ẹ máa kíra yín lọ́wọ́ níbi àgbèrè ẹ̀rí pé tó bá ti òru ọjọ́ kẹrìnlá tí ó tù bá bá ti dàgbà dápin a odi mi wájú òjò lóṣù kò fẹlẹ̀ àwọn ti gbájú òjò rí wájú òjò rí bá òfin tó tù pápọ̀ oníkálukú wa tó lù kedere ọ̀dà níbi alẹ́gbẹ̀ ọ̀sọ̀rọ̀lọ́ àtúntẹ̀lẹ̀ ó lẹ́rìí olúwa ẹlẹ́dàá yín ẹ̀ẹ́dì ní àfojúrí kedere lọ́jọ́ pété àgbéyàm gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí eléyìí lẹ́yìn ìjẹ́pẹ́ máa kíra yín lọ́wọ́ níbi àgbéyìí. ṣé rírí lànà ti fi wé rírí àti sáàrì tànàbì fi wé sáàbì ìwé lẹ́rù bẹ̀. ṣé rírí lànàbì fi wé rírí àbí sáàrì lànàbì fi wé sáàbì ìwé níbẹ̀. ṣé rírí ló fi wé rírí àbí sáàrì ló fi wé sáàrì. Lọ́la kọ̀ọ̀kan ni àbẹ́bí. alákọ̀ọ́kọ́ ni o alákọ̀ọ́kọ́ ni o tó bá jẹ́ pẹ́lẹ́ kejì lè yá bá gbọ́ yé èèyàn ti ṣe sí ọ̀tọ̀. Dalakọ̀kọ́ ni ìṣẹ̀lẹ̀ kejì nítorí pé dalakọ̀kọ́ ó túmọ̀ sí pé rírí ni wọ́n fi wé rírí kéé ṣe ń dárì ni wọ́n fi wé láàrin yìí nítorí pé tó bá jẹ́ pé láàrin ọ̀nà lọ́lọ́ ni wọ́n fi wé láàrin nìsí àjẹpé wọn kọ́ lọ́ọ̀ wé òkùnfà òtítọ́ torí kọ́ lọ́ọ̀ sọ yìí kẹ̀kẹ́ ló ti jẹ́ ìwọ̀ kò sí kankan tó dàbí àjẹpé rírí ni wọ́n fi wé rírí irú bẹ́ẹ̀ ṣe wọ́n ń báyìí láì jẹ́ pé nìkan díẹ̀ nìkan lọ́la ti rí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ kìíní. ẹ̀rí ọlọ́ọ̀tọ́ bá ti dọ́gbọ̀n ní ọ̀rọ̀ ajẹ́pẹ́ níbi ni wọ́n fi wé èyí nǹkan mi tó wà bẹ̀ nǹkan mi yẹn ni pé ìgbà pa láyé bí wa ló dúró ni lọ́wà òkè wa ẹnìkan ò ní tí ẹnìkan lọ́nà láti rí oníkálukú wa ní òòlù gbẹ̀yìn ní sọ́kọ̀ àtò tọ́ ọwọ́ awo mi èmi náà fẹ́ rọ́nà ó wù wọ ìwọ náà fẹ́ rọ́nà wọ́n ní nbari nbara ayò tó láti mú ni rí iṣẹ́ láti kàtó òdìpá ìyàlè tó kò kalẹ̀ tẹ́tẹ́rẹ́ nínú ilé rẹ̀ wọ́n á sọ pé tó bá wọ́ ọ lọ yóò kú bíbí sálùdẹ́nà èsì sílọ̀ à tó bá wù iná náà ló fi ọdún èyí ń tẹ tó ti wò tó gbé wa wà lẹ́nà àmọ́ gbogbo ẹgbẹ́ wà lẹ́nà yóò tẹ torí pé pẹ̀lú tẹ wa àánú ọlọ́run ọgbó fún láti rájì lẹ́nà rọ akọrọmọ fún anabi wa ni nígbà tẹ ti gbọ́ bẹ yóò wù kálukú láti wà lẹ́nà fún ẹyin ní sábà àti àdàlù قبل طلوع الشمس وصلاة قبل غروبها فافعلوا أجابة باوي لا تري الله لولا بند القيامة أجابة سيباني أبارا لا تجني تسبقني كبارا إن كان قوني دوني جاكاتي níbi àṣírí sọlá ti ṣe ṣáájú kóòrùn tó yọ sọlá ti náwó àtọyẹ kó o má ti kí nǹkan kan dọ̀ lágara má kí nǹkan kan dọ̀ níjàkadì níbi láti kan eléyìí tó máa wáyé sáájú kóòrò tó wọ̀ rí kò dé wọlé àmọ́ àti kóòrò tó yọ wọlé àti sọ́ọ̀tì àdúgbò ẹ̀kọ́lọ̀ gbogbo àti tó tó báyìí wọlé onírìn kankan onírìn kankan ẹ̀hẹ́n eléyìí nínú òfin ṣẹ̀rí yá nínú òṣòlò sọ wọ́n ní tí wọ́n bá fi nǹkan ẹyọ kan nínú tó pọ̀ tí wọ́n bá fi pàṣẹ èyí wá kò túmọ̀ sí wípé onìkan ni ojú tó pàyọ́ lójú ẹ̀rí tí wọ́n fi àtúbà pàṣẹ èyí wá wọ́n fi áfírì wọ́n fi pàṣẹ èyí wá kò sí pé pa lóhùn ẹ̀ mọ́kìrì àti ìṣá kò sí pé pa ọ̀pá jù ọ̀rùkọ yé wa nítorí pé ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ gbàtí wọn lágbọ̀ọ́yé wọn máa ti dirú àti ìdìbà ẹ̀kọ́ alẹ́bìtọ́ ẹni tó tọ́ láti méjì ká tó ti kó wúwo jù báwọn ọ̀dà sí ẹ̀dá kan ara rẹ̀ lé tọ́ láti méjì ká bẹ tó wúwo jù báwọn ọ̀dà sí sí ọ̀rọ̀ wọn lọ tọ́ láti àtọ́m àti àlẹ́ṣà ẹni tó wá tòkó àtúbà àti ìṣà ìṣọ́nà ọmọ tuntun ẹ̀mí yòókù lẹ̀ olùdókè jẹ́ mùsùlùmí tó o bá gbogbo ẹ̀ àfi ká mójútó gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé ewu ńlá ń bẹ̀rẹ̀ lórí àwọn ẹgbẹ́ tó ìdákúrẹ́ tó lè sọ láti wọ̀ pẹ̀lú òkú wà ó ti aburú ńlá ni nítorí pé ọ̀wọ́ àjọ gbé dàgbé ipò bára mùsùlùmí ni àbí náà ti bèrè torí pé tọ́lọ̀ nìkan ni ó mójútó ẹni tó ń gbà tọ́lọ̀ ti sọ láti tó dínkù tó dínkù láti orí àádọ́ta ó fi wá kú márùn ó tún sọ fáwọn ẹni tó padà lọ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn rẹ̀ ò ní lè dé sẹ́ni tó tọ́ lọ́rọ̀ àtàbí tó dára ó tọ́ náà lọ́rọ̀ àtàbí ọmọ hàn sọ̀rọ̀ wá ó lò ó ní padà lọ ó ní padà ọba tó ní àádọ́ta ó fi márùn gbogbo ẹjọ́ bá ti sọ láti ìbòlè dọ́kà náà ọmọ sẹ́ni tó tọ́ náà wọn ò máa mú kódà lẹ́nu tó bá jẹ́ pé ìdákùrẹ́ kí ló máa ń sọ láti rẹ̀ wọ́n máa ń dàgbà wọ́n máa ń sọ ìjà wọ́n máa ń dàgbà wọ́n máa ń sọ àkà àgbà ìgbà ní màdì tálùkù káfí wọ́n lálùkù káfí lálùkù káfí ìgbà náà ti sọ pé àlùkù káfí ìlẹ̀ ní ìlẹ̀ náà wọ́n máa ń sọ العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أقول من أنا في المجد من ضد الله وعذابه ومن الصلاة قلنا أن الثاني ثم الثاني قلت به إن يولانا فوق الصلاة أن يستطيع أن أحنا أحنا تلك الكفر لكن أقول لكم أقول àpòlè fún àwọn olùkọ́ tó kéde rí jẹ àdìsọ́ tó kéde rí àmì tí wọ́n máa ń bẹ náà wọ̀ bàbá rẹ̀. ilé ìtọ́jú máa ti fẹ́ ìdákùrẹ́ kúló máa ti sọ̀lá ọwọ́ ọwọ́ àpè ẹ̀yin ni ìmáàmù àdúgbò wọ́n lè wá ti sọ̀lá ti là nítorí dáadé ní kẹfà nù. Ẹ̀ma lọ, ẹni tó bá fẹ́ kó ti sọ̀lá ti là ìjọba tó ní ìlú ìjọba àwọn bàbá ìgbà máa ní ọmọ mi ọmọ jẹ bá ara ìbàjẹ́ lọ́wọ́ abẹ́ẹ̀dẹ́ jẹ ọmọ bá ọmọ bá jẹ àmọ́ àwọn tó kẹ́ náà kò ẹjọ́ bá tọ́ tó kù lọ́pọ̀ lọ́pàá lọ́gbọ́ yẹn o wọ́n tó ti pa gbogbo àlùfáà lọ́mọ wa kí ló dé ó ní àtúbà pàtàkì wọn á mú tà ní àmúta ọjọ́ lè tà ọwọ́ àmúta ọwọ́ lè yá lẹ́yìn àbúgbà kọ́ kíkọ́ láti ọkọ̀ fúnra rẹ̀ tọ̀ irú àwọn ọmọ yẹn ó léwu àti wọná rọrùn ló fi ṣeré o kọ́lọ̀ ńlá kọ́kọ́ mẹ́tì wa lọ́ máa ná tọ́ ilé ìjọba ó túmọ̀ sí pé nínú tí máa ṣe sábà títí yẹn máa fi sórí rẹ̀ ọ̀pọ̀dà ọ̀dà abdulhari mọ́kínú alẹ́ lè lọ́hùn fi sọ̀rọ̀ ẹ̀dẹ́gẹ̀ kọ́ọ̀jọ̀ ẹ̀rí fi sọ̀rọ̀ àti lọ́lọ́ ọ̀pọ̀ sọ̀rọ̀ lájọ́jọ́ àwọn olùgbàgbọ́ òdodo ti kórè rẹ̀ àwọn jáde àwọn ẹni tó ti pé wọ́n á máa nífẹ̀ẹ́ rí ọkà nínú mọ̀lá. tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ ike fáwọn olùgbàgbọ́ wọ́n rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti dọ́ ọ̀gbẹ́ nínú àdìsá àbúrò ìwà eléyìí tó tó gbé jáde wọ́n ní àwọn kan wọ́n tó bá dàbí wọn yọ ọ̀rọ̀ tún lọ alùpùpù àwọn ọgbẹni ayọmọ àlùkìyàmù ìrẹ ìrántí Ọlọ́run ìjà wà rí olúwa ẹlẹ́dàá wa bí bàbá ti dọgbẹ dàgbéyà wọn ti béèrè. فقال رسول الله صلى الله عليه وسلم المضارون في رؤية القمر ليلة البدر ǹjẹ́ ìwà máa ṣíra ní òru ọjọ́ kẹrìnlá bí anábìyàn bí wọ́n lé قالوا لا ونرارا قال فإنكم ترونه كذلك فبعد ذلك أجبنا اليوم بعد تكتب سيدنا يوسف نيوم جبر لا قال ما تلي ورا تلي بوا يوا أفاني كي يما قلنا لكي يوفي يما تسيو èèyàn gbọ́dọ̀ jẹni tí ó lù yẹ lọ́kàn rẹ̀ wípé sáà sì rọlọ àbá àlè rọlọ lẹ́yìn eléyìí nínú Al-Qur'an nínú sunna Ànábì sallallahu alaihi wasallam ọmọ pé àwọn olùgbàgbọ́ òdodo rọ lọ iṣẹ́ tó wá wà wá dé ìlú adìẹ oní àdìgbà rí pé àtẹ̀mí lólùgbàgbọ́ òdodo ká bá kú ní olùgbàgbọ́ òdodo. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الغابون يقال الله حق تقاته ونقل أسف الله lópin ìgbà tó bá fẹ́ rọ́lọ̀ ajẹ́ ike tó ṣe òun náà nípa ọmọgbà láti láì jẹ́ mùsùlùmí. látọ̀dọ̀ àwọn sàhábà nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn náà kọ́ yí bẹ́ẹ̀ ipa àwọn olùgbàgbọ́ òdodo rọ́lọ̀ tó bá ti dọ́gbẹ́ nàìjíríà. Abubakar ó kí ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ́ ni lẹ́lẹ́dínlá àfẹ́nù mẹ́tìlá àwọn ẹni tó bá ti dáadáa ètò dáadáa tí wọ́n ti lọ́wọ́ gbálẹ̀ náà àtàlẹ́kù àwọn ẹni tó wá wà ní òkèèrè wá fi lé wọn ni mẹ́tìrì yá ni yà ń pali ìfẹsẹ̀ rọ̀bù lílẹ̀ sallallahu alaihi wasallam kí làlẹ́kù ti ń bẹ mọ́ ìrì àròlé ní wíwo ojú ọlọ́run ọba ọba àbùkún ọba tó ga wíwo ojú ọlọ́run ìlànà ìtọ́jú ń bẹ fún ẹ bẹ́ẹ̀ làbùkọ́ kàrọ̀ àlejò náà onímísàmá mi ní àná nínú kọ́lọ̀ ṣe ìdẹ̀ra tó pé fún yẹn nínú gbígbé ìdẹ̀ra kọ́lọ̀ máa ṣe fún yẹn gbogbo olùdíjẹ́ni onáàlìkẹ́yìn ọ̀rá nìjẹ́ni náà wọn náà ìdáwọ́ ìṣẹ̀lẹ̀ ìṣọ̀bọ̀ ọ̀rọ̀ àti kéèyàn ojú ọlọ́run ọba ọba àbùkún ọba tó ga ìjẹ́nìlẹ̀tẹ̀ nínú àlùjẹ́nà. wọ́n wá sọ fún àfihàn ní àfẹ́s tí gbogbo ẹjọ́ bá ti láti dáná wọ̀ náà ní orí ọlọ́run ọba tó ga tó pampa ọ̀lẹ́lẹ́ oníbẹ̀ gbogbo ẹjọ́ bá ti láti dáná wọn náà ní orí ọlọ́run ọba tó ga tó pampa. látọ̀dọ̀ àwọn jàgẹ̀rì àwọn náà máa sọ bẹ́ẹ̀ gàrí ní kùnú káyà olùmọ̀lá gidigidi ni nínú àwọn jàgẹ̀rì alhassan al-bakri ọ̀kan nù wọn abdulrahman ibn abi layla ọ̀kan nù wọn ikrima ọ̀kan káàdì gbogbo wọn kan ní wọn àtàwọn ọlọ́run bá kọ́ bá kẹ́ wọn. àwọn náà sọ ìgbẹ́ ti yá lóko ànáwó ìlà wẹ́tì lẹ́yìn àjọyọ̀ àdékùn ni kí á wo ojú ọlọ́run bá wà ọgbà tọ́gbà tọ́gbà gbà. àwọn olùmọ̀lá kọ́ lẹ́yìn àwọn tẹ̀wéé gẹ́gẹ́ bí àwọn ìmáàmù Abu Hanifa ìmáàmù Malik ìmáàmù Shafi'i ìmáàmù Ahmad àti àwọn míì nínú àwọn olùmọ̀ wọ́n kọ ọ̀rọ̀ wá lọ́dọ̀ tiwọn náà àwọn náà sọ pé dájú sáká àwọn olùgbàgbọ́ òdodo rí ọlọ tó bá dídọ́ pé ìgbà òkè yára. ìjà bẹ̀rẹ̀ pẹ̀lú ìmáàmù Malik ibn Anas rahimahullah ó ní anáàbù yàngorú na ìlà ọ̀rọ̀ bí ìmọ̀ àti ọ̀rọ̀ tẹ́lẹ̀ yóò máa fi yára bí ààyè ni ó ní àwọn èèyàn ó wù ọ lọ lọ́jọ́ pé ìjà òkè yára pẹ̀lú àwọn èèyàn wọn àwọn èèyàn ó wù ọ ọba wa ọba tó ga obì má mọ̀ bá lè lè ní kọ̀ọ̀rọ̀ lọ ojú ó yàwó bá yẹn lé nàdírọ̀ ìlànà bí i nàdírọ̀ ayà yìí kí ni tuma rẹ̀ náà ní ìwà ìmá. àdánkòrò ìlànà lọ́jà àti ọ̀jẹ́ ní tuma ayà yìí ní bí àwọn ojú yẹn wọ́n mọ̀ wú ọlọ́run ọba tó ka tó kàn gbá bí. ọ̀là náà ó ní bẹ́ẹ̀ àwọn ẹyin tí yẹn àwọn ojú wọ́n tù wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ yìí tí wọ́n mọ̀ tó wú ọlọ́run ọba tó ka tó kàn gbá wọn á ní tí wọn mọ wọ lọ nígbà nípò ní bẹ́ẹ̀ ni wọn mọ wọ lọ Ọlọ́run náà mọ ti lé wọn tiwa náà tọ eléyìí jẹ báńkà ayé ọbọ ọ̀kan nínú ọmọ kí o má nípò òun náà sọ báyìí iná wọn yọkọ olóòna tọ́nùmọ́rùmọ́ àìjọ́ wọn láwọn èèyàn kan sọ̀tọ̀ púpọ̀ nígbà tí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́ọ̀ yìí pé. وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة إذا وصف وصف الجوف عند القيامة وما وجدت بلد الله أو سكت وما وجدت بلد الله إذا لم تنساني وما وجدوا بلد أحلى أو أو سكت بلد وأني إلى ربها ناظرة وأني ثم على الله ìlà máa ìndà ọ̀bíhá nàbírà níbo ni ìndà ti wá. ẹ̀jẹ̀ bá pété lárúbáwá ẹ̀rọ kan tó kéde kan ní màjáde màjáde òun náà ní pé ká lu ọ̀rọ̀ fún ìtumọ̀ mi tó yàtọ̀ sí ìtumọ̀ rẹ̀ lódodo. Fígà sọ wípé rọ̀ àìsó asẹ̀dẹ̀ yòókọ́ lémo tọ́fà á ti kìí dábì màá rí ní kọ̀ọ̀bù ṣé mo rí kìnìún kan ṣé ń ti àwọn ewé ìwé síra màárì tó kọ̀bọ̀ kìnìún sí àwọn ewé ìwé irú kìnìún abàtúwò ni lórí wá jẹ́ pé òun ti àwọn ewé ìwé ìwé a eléyìí wọ́n sọ pé kéésì kìnìún lòdòdò ìkọ́ ọkùnrin akínkan ni wọ́n rí wọ́n ti wé kìnìún wọ́n ti wé kìnìún ok ìgbà tó lọ sí kìnìún olórí ṣe ń fi àwọn ìwé ìwé títí rà báyìí wọn á padà bí ọ lè ṣe kìnìún bá wù ú ní lóò yé ṣe kìnìún mọ gbàlẹ́ rò á ah, kìnìún mọ gbàlẹ́ rò ajẹ́kọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn tó tọ́nu àgbọ̀rọ̀ ó ti di rọ torí ẹ̀ làwọn ọmọ àdúgbò yìí pé mẹjáde ó lè wọ náà rọ àwọn èèyàn ṣùgbọ́n kò sí bá a ti lè gbà láyè fún ọwọ́ náà rọ lọ nítorí pé ìyẹ̀dí yóò fi kẹlẹ́ mi lẹ́nu màdá ìyẹ̀dí yóò fi kẹlẹ́ mi lẹ́nu ó tẹ́tẹ́ kọ́kọ́ tó lọ́rọ̀ àwọn tí ọ̀sán kọ́kọ́ tó lọ́rọ̀ lọ nítorí pé rọ́ọ̀lù wọn lọ́rọ̀ àwọn àmọ́ irọ́ kọ́ kò lè wọ́n lọ́rọ̀ lọ́rọ̀ kẹ́kẹ́ dà torí di ilé ẹsẹ̀ màkúlọ́nà àti ẹsẹ̀ màjáde nínú tí máa fa kí màjáde ọwọ́ lọ́rọ̀ lọ́dọ̀ tiwọn wọ́n máa sọ ibi alhaji wọ́n ké ìtọ́ yẹ kọ́ wà ní ọ̀rọ̀ kó bẹ́ẹ̀ kí máa sọ di màjáde torí ẹ irú rẹ wọn sọ pé tọ́sẹ̀lẹ̀ bíi màjáde wọn fi hàtì kí wọ́n ti gé ẹ̀ka kó bẹ́ẹ̀ ló fi jẹ́ màjáde ìgbà tó lọ sọ pé ìlà ọ̀rọ̀ fi ha náà rí olúwa ẹlẹ́dàá rẹ̀ yọ̀mọ̀ àwọn àgbẹ̀ bíi ìlà máa máa àti ẹ̀ka kó bẹ́ẹ̀ ìlà bá ẹ̀ka ọ̀fì ha náà rí ra àtẹ̀yìn lẹ́wọ̀ àmàlẹ́ àbọ̀nà tó torí kò fi ṣẹlẹ̀ àgbẹ̀mí alùpùpù àdàmì sàkàdé tó fi sọ ni pé kọ́rọ̀ ti wá náà ní ìgbà rẹ̀ ẹ̀gbọ̀dọ̀ ẹ̀gbọ̀dọ̀ pẹ̀lú wípé kẹta ti dáko fẹ̀ nǹkan kan dáko fẹ̀ nǹkan kan dáko fẹ̀ ẹ̀ lọ́sọ̀ tẹ̀lé ìjẹun ìjẹ irú rẹ̀ náà wọ̀jọ́ ọ̀rọ̀ bùkà wọ̀lùmọ́dẹ̀kù sọ́kàn sọ́kàn olùwà wíwá tọ́tọ́ títí tó ti àti gbígbà máa rẹ̀ táà má bá wù. àwọn ẹgbẹ́ sọ màjá àwọn sọ̀tọ̀ rárá ìsọ lọ́dọ̀ wà wàjọ́ ọmọrú rọ̀bìkà ámúrù bá wù tó bá ti ámúrù lọ́lọ́ bá gbà lórí ọ̀sọ̀ ámúrù àbí òye wa tẹ̀lé ìlà ẹni náà yà mí kọ́lọ̀ sọ pé ámúrù ni ọ̀wà èso. oyin àti ámúrù lọ́ọ̀yì pẹ̀lẹ́ ẹ̀sẹ̀ sẹ́yìn lẹ́ wá pọ̀ ní àbọ̀lọ̀ eléyìí túmọ̀ sí pé kéèyàn máa gbé ọpọlọ rẹ̀ lọ síbi tọpọlọ ti lẹ kí máa jáde rí èyàn òkú mi o kí máa jáde rí èyàn òkú mi sẹ́ẹ̀tì máa yí ẹni tó bá ti fẹ́ sọ pé nǹkan kan tọ́lọ̀ ń pè ní sẹ́ẹ̀tì èsì tọ́lọ̀ òtí tàbí ìtàn yóò kù rẹ̀ nìyẹn torí pọ́lọ̀ yà á rí òtí lálàbí ọ̀làlàbí lọ ọwọ́ apá wa ọlọ́dà fún ìjà lórí ìbúláyà àgbàdìyà torí ìdí eléyìí ashraf ọwọ́ ń sọ lé ọ̀rọ̀ àwọn eléyìí àwọn ẹni tó ń sọ pé ń ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n máa wò dé sọ ashraf wa ni bẹ́ẹ̀ sọ́nkoro ilẹ̀ yìí náà bọ̀rọ̀ ó ní orídìí ọ̀tẹ̀ wí yẹn ọlọ́ǹkankan ni wọ́n máa wò nípa àpàwúrò aláwùdáì olùmọ̀ńlá lónà ọlọ́ǹkọ́ bá wa kẹ́ ó ní ilé la ọ̀rọ̀ أن يحجب الله عز وجل جهما وأصحابه عن أفضل ثوابه أني مرة سلطة الله الأوزاعي مرة سلطة الله في كل أبو في قبلتي جهم وفي تلوش جهم يا أسواج وأنتسنا تنقل جهميا أسواج وأنتسنا تنقل جهميا الأوزاعي من بلون كل أبو في قبلتي لوش أتوم أتوم أجيوره àtòun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ kọ́lọ̀ wọn tó fi gàgá dí wọn lójú níbi ìtọ́lọ́lá jù nínú ẹ̀sán rẹ̀ alladhi wa'adahu Allahu awliya eléyìí tọ́lọ̀ ń ṣe láti ọ̀fà àwọn ẹni rẹ̀ hina yaqul ní ìgbà tọ́lọ̀ sọ ife wujuhun yawma'idhin nadira ila rabbiha nadira àwọn tó fọ́ tuntun irú àdéhùn tó lọ́n ti bá àwọn ẹni rẹ̀ yìí wọ́n fẹ́ lọ kọ́mẹ́tì ọjọ́ ti jáhám àtàwọn ọmọ ẹjọ́ rẹ̀ lábẹ́ àná àdókòyè èpè ní àwùjá ẹ̀ṣẹ́ fún kí ló dé nítorí pé àtòhùn àtàwọn ọmọ rẹ̀ sọ ike alukurani sọ̀rọ̀ lọ wọ́n sọ ike àwọn ọmọ àlùjọ́ náà ò ní èdè náà tá à ń fi ṣe kéke kọlọ mẹsẹ kí òun àtàwọn ọmọ tí òun fún ọ̀tọ̀ kéde kí wọn rí Ọlọ́run tó bá ti dọgbọn ìdàgbàsókè àná. owó tí wọn kò ní ní tá à ń fẹ́ lọ sí kọlọ ọjọ́ ẹgbẹ́ tiẹ̀ náà ní kóòtù ìpínlẹ̀ ìjẹba bẹ́ẹ̀ náà ni lónìí náà sẹnìkan náà bá wà tí ń wo sẹnu ìgbàgbọ àlèrọlọ àlèrọlọ ok àlèrọlọ báwo ọsọ fún àlèrọlọ rárá àwọn ètò sàmì àdúrà ọlọ́ọ̀ mẹ́jọ yìí ọlọ́run mẹ́jọ orí ọlọ́run wá jọ gbẹ̀dà sí ya ṣé yọ sàmì ẹ̀rù pẹ̀lú rẹ̀ ẹnu ọkọ̀ òní lè sọ. nínú sábàbí tó mú káwọn tó sínà nípa sáà rọlọ àbá àní rọlọ ó náà ní alukọ́wùlù bẹ̀lìjìhà alukọ́wùlù bẹ̀lìjìhà wọ́n máa ń sọ pé sáàbù pé ìhà abúgbà ìlọ́lọ́gbà sẹ́wọ̀n pé aṣọ tó dáàbà ìlú láti rí lágbọ̀n òkè lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń jẹ̀mọ́ níbo lọ́lọ́wọ́ bá wà lókè gbogbo ẹ̀dá tó dá débi wa lọ sísàlẹ̀ tọ́pù yín lókè òsì yín lókè síwájú yín lókè sẹ́yìn yín lókè òkè ńkọ́ ó yí ọmọ rondo kátó kó àwọn bàbá àgbàlagbà àtàwọn ìyá ńlá gbogbo èèyàn lọ́sókè mọ́ aha eléyìí yẹ fàájì kẹlẹ́ mọ́tò yìí wọ́n làwọn ọmọdé sọ́ọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba làwọn ọ̀rọ̀ tó da tó da máa sókè lọ gbogbo sẹ́ni sẹ́ni bá sì lè dígbé ló máa gbé lọ sókè anabi Isa alayhi salam nígbà tó kọ́kọ́ wọ̀ pa ó ní ọ̀kan má tó léwu ó ní bọ́rọ̀ fẹ́ gbígbé lọ lọ́wọ́ bá gbé lọ sókè tó máa wọ́n gbé ìgbà lọ sókè tí wọ́n pa lọ lẹ̀ torí ẹ Ar-Rahman ala al-arsh istawa ọba àjọkẹ́ ayé òkè àbọ̀ láàrẹ̀ ló ti dọ́gba lé asitima pé lẹ́yìn sánmà méjèèje òkun ńlá ló wà bẹ̀ lókè sánmà méjèèje òkun ńlá ló wà bẹ̀ lókè òkun ńlá yìí àgọ́ ọlọ́run ọba wa ló wà bẹ̀ òkè àgọ́ ọlọ́run ọba wa lọ́lọ́run ọba wa ti dọ́gba lé lẹ́ni tó ṣe wípé nǹkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ kọ̀rọ̀ kíríkà rẹ̀ òun lọ́rọ̀ kíríkà gbogbo ẹ̀dá tó dá pẹ̀lú ìmọ̀ ìmọ̀ àwọn ọ̀gá torí ìdílé àwọn ẹni tó kí ọpọlọ tó kí logic tó kí bọ́nu tòrí ọjọ kí philosophy tó kí bọ́nu tòrí ọjọ àwọn sọ pé àwọn olùsọpá àrọ lọ tó dáhùn àti sọpá àrọ lọ ajẹpàgbà nìkan láti rí àlérí lágbàbọ mi àbí òye wa ká tó àwọn sọkúsọ nìyẹn torí ẹ má pọtọ òye bèbí tí òtítọ́ òye lọ́kọ̀ tòhí níbi tí o sí tòhí ńgbà tó máa sọ pé kò lè yẹtu òfóòlì dínì wal falsafa kò lè yẹtu òfóòlì dínì wal falsafa wípé nípa pọ́lìtì yọ wọ́n kẹ́kọ̀ọ́ nípa fundamental of Islam àti philosophy ẹgbẹ́ ti dàrú wípé yẹn ti da ìtọ̀papọ̀ mọ́ mi ẹ bá ti da ìtọ̀papọ̀ mọ́ mi nǹkan dàrú àbí ọ̀dàrú tàbá ta ìgbẹ́ papọ̀ mámàlà àwa nítorí kọ́ bẹ̀ gbẹ̀gìrì wọn bí ṣé nǹkan dàrú àbí ọ̀dàrú ọ̀dàrú ìdí nìkan lọ́mọ fi máa wúlò wúlò lọ́mọ àgbẹ̀kọ́ torí gbogbo ọjọ́ rà gbàdá bá kọ́ kó lówó ọ̀pọ̀ àwọn àá tàbí wọn jẹ tí ọ̀gá jẹ kí wọ́n jẹ kí wọ́n bá tó àlọ́ jẹ kí wọ́n tètè ọba jẹ kíníkà jẹ kíníkà ńgbà tuntun wa jẹ kíníkà ńgbà náà fi fi báwọn èèyàn sọ̀rọ̀ náà fi gba ìsìlámù ìwà àwọn àtijọ́ tẹ̀yìn ti ń kó àríyànjiyàn èèyàn mélòó lọ́gba ìsìlámù tó wọ́n irọ́ lásì ṣe gbogbo eléyìí ó fi hàn wá wípé àbíká wa náà padà sí ẹsẹ̀ ìsìlámù tó ti lò iná ìsìlámù ti lè yé tọ́ Sufyanu Thawri àti Sufyanu ibn Uyayna rahimahullah òun náà sọ wípé man lam yaqul inna al-Qur'ana gbogbo ẹjọ́ bá sọ gbọ́rọ̀ ọlọ́run al-Qur'an.

ẹni tó bá sọ pé dídá lọ́lọ́run dá sọ̀rọ̀ àná ó ti di kíni jàmí ìmáàmù rẹ̀ ní jàmù ọlọ́run sàánú wa. tọ́ tẹ́lẹ̀ ìbá rí bẹ́ẹ̀ ẹ wá kí èso èsì ẹ bá gbé ẹ bá gbé jùlọ àlọ́ báyìí tí wọ́n sọ pé kí lè léyìí ẹ̀rí tó wùdó yẹn sọ pé hàn kí lè léyìí mọ́tà kí lè léyìí mọ́tà ìgbàdàn ti kọ́ sínú àwọn ewé ìwé wọ́n sì ti ṣe èdè ìbomú pẹ̀lú pépà tó lágbára orúkọ rẹ̀ láàmú orí mọ́tà tùbátúlọ̀ wà ní mọ́tà Al-Qur'an àjẹsẹ́ kí là ń sọ̀rọ̀ ọba tá a bá sọ kọ́rọ̀ ọlọ́ọ̀ni kì í ṣẹ̀dọ̀ ọlọ́ọ̀ ṣé ntọ́wà nù rẹ̀ ni àbí pépà yẹn àhà ntọ́wà nù rẹ̀ lórí ẹsẹ̀ nípa sọ pé tó lè fa alukurani kura ńbọlọpọlọwọ lọ nítorí wà nù mọ́tàf léṣe wípé ó fi àlùkùránì ìbúra àlùkùránì ti ṣe ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ti ṣe ìròyìn ọlọ́ tọ́tọ́ bá fi ìròyìn ọlọ́ ìbúra bẹ́ẹ̀ nítorí pé alùpàwọlù fi fi hàn kàlùpàwọlù fi dẹ́ ìtọ́tọ́kọ̀ sọ nípa pàápọ̀ ọlọ́ náà lọ́tọ́kọ̀ sọ nípa ìròyìn ọlọ́ sẹ́mi báyìí ló búra sọ pé wọ́n lẹ́nu iná sí ibi yẹn dẹ̀ mo fi ọba sẹ́mi ìfẹ́ lọ́wọ́ rẹ̀ búra tí ó kọ́ ọlọ́ọ̀lù fi búra rárá ìròyìn ọlọ́ọ̀lù lábẹ́rẹ́ wọ̀rọ̀ gbé káàdà tó fi ọba tó fi káàdà fura bẹ́ẹ̀ bí kéde tó kọ́ lọ ìròyìn ọlọ́ tó nítorí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí wípé ẹni tí ò bá gbà bọ́rọ̀ ọlọ́ọ̀lá alukur'an ti ń pe alukur'an lẹ́dọ̀ ọlọ́ ẹni tí ó sì gbà pààrọ̀ ọlọ́ tá a bá wà lùjẹ́nà kí lórúkọ rẹ̀ jahmi orúkọ rẹ̀ ní kíni jahmi ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn jahamu tó dínà alimami Shafi'i rahimahullah irú rẹ̀ náà wá látọ̀dọ̀ tiẹ̀ náà àwọn náà sọ ike dájú sáká á rí ọlọ́run tọ́ba àdìjọ́ gbẹ̀ndàlùkìyà wọ́n ti léèrè wọ́n ní kí lè fẹ́ sọ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run tó ní kálá ìnáwó àrọ́pẹ̀ ìfìyàwó máa yé nílẹ̀ màkúrò ọ̀rọ̀ orí tí wọ́n ti fẹ́ wí o àwọn àwọn yẹn dájúdájú á ti gàgá tí wọn lójú òní rọ́lọ́ tọ́ba àdìjọ́ gbẹ̀ndàlùkìyà mi ìmáàmù sábì wa dàm ọláyà yìí ó túmọ̀ sí pé ńgbà tó ti gbà wọn sọ mbẹ tọ́lọ̀ wọn bó fi gàgà dé lójú níbi àdéhùn tó bá ti dọ̀gbẹ̀ dàgbìyàm àti pé àwọn ẹni ọlọ́ǹkọ́ òun ní fi gàgà dé àwọn lójú ọlọ́jà máa bẹ nínú àwọn tí òun ní fi gàgà dé lójú tó bá ti dọ̀gbẹ̀ dàgbìyàm tọ́ bẹ́ẹ̀ náà ni alimọ́sẹ̀ni ọ̀kan àgbà gidigidi nínú àwọn ọmọ kéwì ìmáàmù sábì ó ní mo gbọ́ lẹ́nu ìmáàmù Jáfìrì rahimahullah ti sọ pé àyà kalla innahum an rabbihim yawma idhin lamahjubun ẹ̀rí ńlá lórí báwọn olùgbàgbọ́ òdodo rí ọlọ́ tọ́ba ti dọ́gbẹ́ dàgbéyàmù lórí ẹni tí wọ́n fi gàgá sí lójú tí ò ní kìí ṣe olùgbàgbọ́ òdodo kìí ṣe olùgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ ike ó ti dájú wípé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n rí ọlọ́ọ̀ nínú àlùjẹ́nà alukur'an tọ́kasì sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ọtọ́kasì ọ̀rọ̀ àwọn sọ̀hábà ọtọ́kasì àwọn tàbí'ùn àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn ìmáàmù ìmáàmù àwọn olùmọ̀lánlá àwọn náà sọ bẹ́ẹ̀ tóbi torí ìmáàmù ahmed ibn hanbal rahimahullah òun náà sọ bẹ́ẹ̀ òun náà sọ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ní kalla innahum 'an rabbihim yawma'idhin قل ولا يكون ولا يكون حجابا إلا لرؤيا زكاة onísí fún kankan àyàfi níbi àdìrọlọ ó túmọ̀ sí báwọn tó fi bàbá dí lórí torí kí wọ́n má bàa rọlọ ọlọ́run fún wa ní òun pẹ́ni tó bá wù ọ́ kò ní rò adẹ́pẹ́ni tó bá wù ọlọ́run kọ́ yóò rọ ọlọ́run tó bá dí lọ́gbẹ̀ẹ́ náà tó àwọn àyà kan wá wọ̀ táwọn kan sùn yìí tí wọ́n ń tún tukùtù lórí ilé wọ́n tọ́ka sí báà rọlọ́run nínú àwọn àyà náà láyà ọgbọ́n àti mẹ́ta nínú Suratul An'am níbi tọ́lọ̀ ń sọ pé la tudrikuhu al-absar wa huwa yudriku al-absar. bákan náà àyà kẹrìnlélógójì lẹ́yìn tọ́gbọ́n àyà kẹtàlélógójì nínú Suratul A'raf nígbà táwọn ti Musa alayhi salam tó sọ fọlọ́ wọn báyìí pé rabbi arini. anbor lɛ wɔlɔ tira rɛ hàn mi jɛki wɔ wɔlɔ tira rɛ hàn mi jɛki hàn jɛki rio kɔlɛ lɛ dɔrɔ ani kɔlɔ ni o lɛ ri mi o lɛ ri mi njɛ ayɔ alɛ kɔkɔ lɛ ato diri ko lɛ akɔ kini tuma ni ayɔ kiti lɛ dɔrɔ láti sọ wípé àní rọlọ àwọn tó ń sùkútù báyìí ìgbèlà tó dérò kó hol abùsọ àwọn ojú kankan ò lè rọlọ ìsùkútù nìyẹn láti dérò kó hol abùsọ àwọn tó máa rẹ pẹ̀lú wípé àwọn ojú kankan ò lè rọlọ ṣùgbọ́n ìtọ́nù wọn lé sí nàbí ó ní alìdírọ́ alìdírọ́ ọ̀dọ̀ àrògìyẹ ọ̀dọ̀ èsì à ń sọ̀rọ̀ bá òun náà ní arúgbìyà rírí ọlọ́ kìí ṣe àlèdèrọ́ nítorí pé àlèdèrọ́ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí arúgbìyà nítorí àlèdèrọ́ fi màánà àlèhàbọ̀ rírí kárí kárí ọlọ́ kárí kárí ọjà kò tó sí nǹkan kan dáì ajẹ́pẹ́ ńlọ́lọ́wọ́ bá ń sọ ọ́nà kìí ṣe pé àwọn ojú ò ní rí mi. o kan ò ní rí ọlọ́run ọba láìkáyé wọ́n gan alára ní ìgbà tó kọjú sí yẹn tí wọ́n rí ọkà rí wọn ò rí rí tó ojú rẹ tó kọ náà wọ́n lè rí tọ́ba tó kọ́ yìí wọ́n tó rí ẹ̀yìn rẹ ìdẹ̀lẹ́ olè máa bẹ rẹ sí nǹkan kan nígbà tó ẹ pé rẹ ní wò tó ò tó sígìnà tó fojú sẹ́wọ̀n wọ́n ti rọ ọmú wọ́n ti di ọ pé a ah, sáńbà yín sọ fún kẹ́hìn mú mi sáńbà pé a ah, bàbá ti sẹ́sù bàbá ti sẹ́sù o èèyàn gan tó wà wọ́n ti rẹ̀ tó kù kékeré lọ ó lè rí sáńbà báwo a lọ lọ wa lẹ́ẹ̀kọ́ tẹ̀lé kò hó amúsọ̀ òtítí àwọn ojú kan tó lè rí ọlọ́run ọba láì kárí wàhùwà yóò tẹ̀lé kò hó amúsọ̀ kó gbó ló ń sì rí kárí àwọn rírí ọlọ́run kọjá gbogbo bá ti lé o èyí máa ṣe tọ́ hàn lásán ó tún rí tó jẹ́ ọ̀hàn lára wa gbogbo tí ń bẹnu ọpọlọ wa gbogbo tí ń bẹnu tí ń bẹnu tí ń bẹnu ọpọlọ wa gbogbo ẹ̀ pátá lọ́lọ́run gbogbo tí ń bẹnu wa àti tí ń bẹnu tí ń bẹnu wa gbogbo ẹ̀ lọ́lọ́run kò sí nǹkan kan tó pa mọ́tọ́lọ́ tí ń bẹ lókè ọlọ́run tí ń bẹnu lẹ̀ ọlọ́run tí ń bẹnu tí ń bẹnu tí ń bẹnu nǹkan kan ọ̀pamọ́ tó ntí bẹ́ẹ̀ ń sọ́mọ́ òòlù ntí tó ń bẹ́ẹ̀ ń tí bẹ́ẹ̀ ń sọ́mọ́ òòlù tó bá wọn lọ lórí ẹ̀ ọlọ́run ọba àríkárí ti ẹ̀ ìgbẹ́dà kan kò sí bí máa rí nǹkan kan báyìí ọlọ́run nìkan ló máa rí nǹkan báyìí tẹ́lẹ̀ báyìí wa ajẹ́pẹ́ tuntun ni làwọn ọ̀ràn yẹn dún nítorí àtúntò páàmì rọ́lọ̀ bákan náà ìgbà tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa tó ń sọ bá nàbì Mùsá àrí ìṣẹ̀lẹ̀ tó sọ fún pé lẹ́ńtàránì lẹ́ńtàránì tẹ́tùmá rẹ̀ ni pé o lè rí mi láíláí tẹ́tùmá rẹ̀ kéde tùmá rẹ̀ kéde tùmá rẹ̀ nítorí pé tó bá jẹ́ kó o lè rí mi láíláí lọ́wọ́ bá bá gbà lérò ọba sọ pé lẹ́ńtàránì abàdá o ní rí mi láíláí nítorí pé láì ọ̀yàtọ̀ sí máa lẹ́ńtàránì máa àlàáfíà tọ́ ìgbà tí ọlọ́run bá sọ ike kó lè iyọ̀ ẹlẹ́dẹ́ iná hàn ẹ̀ǹdàmtò أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ọlọ́run ti sọ̀dá wọn ni wọ́n láyé tẹ̀mẹ̀tẹ̀wọ́nà hó abẹ́dẹ́ ẹ̀yin Yahudi tẹ̀ máa ń fọnú sọ pé yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹ tọrọ fún màmá ẹni ọlọ́run ọ̀yẹ kọ́rọ́ náà ta tẹ́tẹ̀tẹ̀ dúpẹ́ wà lẹ́nà tó rẹ̀ ní wà lẹ́nà tẹ̀ tó ẹ máa lọ àlẹ́nà dà tó bá kó dodo lẹ́ bá ń sọ ẹ tẹ̀bá rẹ̀ ní kàtí ìjà mi bẹ́ẹ̀ tẹ́ sọ fún mi gbogbo yín ẹ̀ ẹni ọlọ́run lẹ́ni ọlọ́run ẹni ọlọ́run tọrọ kúrà kọlọ bọlọ ẹni ọlọ́run kà òní bẹ́ẹ̀ ọlọ́run á ní wà láyé tẹ̀mẹ̀tẹ̀ ó nà mú àgbẹ̀jẹ̀ fún òjì sọ̀rọ̀ fún náírà yìí ṣe lásán ìmọ̀ akọ́tẹ̀mẹ̀ àìdí ìkórí wọ́ọ̀rà tí wọ́n ti wọ àwọn ọ̀daràn tí wọ́n àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n ti ṣe kò ní jẹ́ wọ́lọ́ọ̀bù àdìmú tó gbọ́ àlejò ìṣèbọ́lọ́ mọ àwọn alábòsí. tọ́ ọlọ́run tún sọ ń bò mí قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت ẹ̀yin ọ̀hún bí wà iná tẹ́ bá sọ pé ẹ̀yin nìkan là lè jẹ́nà fẹ́ fún yàtọ̀ táwọn èèyàn yòókù ẹ tọrọ fún mẹ́lẹ̀ ẹ̀yin wà jẹ́nà kẹ́tọ́ fún ẹ fún tẹ́ máa bá jẹ́nà yìí. ẹ̀ǹkún tó gbàdọ̀ sí tó bá kó dòdò lẹ́ bá ń sọ ọlọ́run sọ pé wà lẹ́n wà lẹ́n lọ́wọ́ wá bẹ̀ wà lẹ́n yẹ tẹ̀sán lóhùn abẹ́kẹ̀ ọlọ́run ní tọrọ fún náà dáidái ọ̀kan nu òtúmọ̀ sí láéláé bẹ́ẹ̀ bá fẹ́ kó nítumọ̀ láéláé ẹ̀sùn tẹ̀sẹ̀ fi ábàdá sí i. gbàtọ́ náà wá sọ pé látara ni ṣebí túmọ̀ rẹ̀ ni pé ó lè rí mi ó lè rí mi nínú bracket láyé ń bí ó lè rí mi nínú bracket láyé ń bí ṣùgbọ́n kìí ṣe kó ò lè rí mi àbí a kìí rí mi láéláé ìtukùtù àwọn mọ̀tẹ́sílà àwọn ni wọ́n tún ti kútu yẹn àwọn máa ń tẹ̀lé nìkan tó ń pè ní wàásìl ibnu àkọ́ ìmáàmù àwọn mọ̀tẹ́sílà nù wàásìl ibnu àkọ́ ọ̀làdúwájú wọn tó ti wà lọ́nà tọ nínú wọn iná ni ẹsẹmàkẹrí ẹsẹmàkẹrí nínú àwọn mọ̀tẹ́sílà lọ́wà ẹtí wọn pèdè lárúbáwá àbó specialize ń pèdè lárúbáwá zamakitẹri ní ọkọjọ ọmọ àwọn olùgbà ní olùmọ̀nlá ní babalága nípa èdè lárúbáwá ó sì ní tẹ̀síìr kan táǹpẹ̀ ní kíni alikẹ́sà alikẹ́sà tẹ̀síìr yẹn ó ti àkókò níbi àti màtúmọ̀ àwọn àlàyé kóló lárúbáwá tó lọ́ọ́ fi bá wa bọ̀rọ̀ àlàyé tí ń ṣe nípa àtúmọ̀ èdè a ọgbà púpọ̀ débi báwọn olùmọ̀tẹ̀síri ńláńlá tẹ mọ àwọn náà tó máa ń mú lágbọ̀dọ̀ rẹ̀ fún ìtumọ̀ rẹ̀ àmọ́ bó ṣe dá tó a kọ̀dá kéèyàn ra o kéèyàn bá sì ní mà dáadáa o kọ̀dá o nítorí tó gbogbo tó bá ti jẹ má fi dàgbẹ̀ àkúdà mọ̀tẹ́sílà ni ọmọ fún wa. àkúdà mọ̀tẹ́sílà ni ọmọ ọrọ̀ fún yà lórí èèyàn ní mà èèyàn tí ó bá kété kéèyàn tó búra àti wọn náà bá bá òyìn sọ̀rọ̀ tó ń bá wọn sọ̀rọ̀ lọsẹ ilé ìsọ ilé àtúntà kàtẹ́sí làdúgbò àdónò nínú kàtẹ́sí mo ti ta àwọn kan yìí àbájọ ilé lọ́lọ́ tààrà torí di eléyìí ẹ̀rí pé nínú náhù tí wọ́n bá tún kọ́ náhù advanced level ẹ̀rí wọ́n mọ̀ sọ pé lánìyẹn harfunafin wanafin. wọlẹsẹgbà bẹ́ẹ̀ làwọn ẹni tí wọn mọ náà wípé àwọn ẹbí wà fún wa ike ó túmọ̀ sí pé kò rí bẹ́ẹ̀ ó sì túmọ̀ sí pé ìjọba lẹ́yìn rẹ̀ yọgbà kẹta ó sì tún túmọ̀ sí pé nǹkan tó láàrin tàbí òtúmọ̀ sí láéláé ilé ọ̀sẹ̀ sàmàkẹ́rì ilé ìyapa ti ti sàmàkẹ́rì sọ ọ̀sọ̀ púpọ̀ ọ̀sọ̀ púpọ̀ níbẹ̀ yẹn mọ̀tẹ́sílà lórí àwọn túmọ̀ yẹn rẹ̀ pé lẹ́ńdàrọ́ ni ò ní rí mi láéláé ó sì ní rí mi láéláé dára pé nínú láéláé náà làlùfíà nínú láéláé náà làlùfíà àwọn olùwàgbọ́dọ́dọ́ sì rọ́ lọ nínú àlùjánnà eléyìí jẹba àwọn akramakum Allah anabi musa alayhi salam ọlọtọrọ lọ́dọ̀ Ọlọ́run kò fẹrẹ Ọlọ́run ọlọtọ pé lẹsẹrọ ni ò lè rí mi ìyẹn láyé sí i tó túmọ̀ sí pàdé àbùkù musa sẹlọ gbàtọ́ tọrọ tí ò lè tẹ̀sí tẹ̀sí ò lè tẹ̀sí ní tọrọ ni àbí dáàbí jẹ́ kó tẹ̀lẹ̀ níyà láyé sí i sèntì ò lè tètè rárá ẹni musa sọ̀rọ̀ ni àbí tí ó tètè ṣùgbọ́n àdìgbà kọ́ tẹ̀lé sálá kọ̀kọ́ ni abẹ́lẹ̀ kejì abẹ́lẹ̀ kejì torí pé tó bá jẹ́ ìgbẹ́ kò lè tètè àdìgbà kọ́ tẹ̀lé àbí ó tètè ṣùgbọ́n àdìgbà kọ́ tẹ̀lé ẹni tó tẹ̀lé àmọ́ tó bá fi kò tètè rárá rárá ni ọlọ́run ọba ọba ti sọ fún anabi musa pé ó lè rí mi o. ṣùgbọ́n bàtà bẹ́ẹ̀ òkúta yìí kọ́ ọmọ rẹ̀ lókùtà bá fi tú láyé rẹ̀ ajẹ́pẹ́ wọn náà nítorí wọ́n fi tì sára tó ṣeéṣe wọ́n fi tì sára tó ṣeéṣe kó wọ́n dúró fífi fífi sára tó nígbà tí bí ò ètò ṣẹlẹ̀ nìyẹn ẹ̀rí tó ń gbà tọ́lọ̀ ọba wa fira rẹ̀ hàn àpáta ó tẹ̀lé bọ́ọ̀lù àwa kíláàsì àápòra kálukó tu ẹ̀ torí pé ìjọ àbòhò náà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn kábíyèsí bàbá tó ti wà lọ́nà níbi àti rọ́lọ̀ ló malẹ̀ tọ́lọ̀ ọba fún bá fi ní ìgbàgbà. tó mú wa náà yìí ìmáyé lọ lọ lọ́mọ ẹ̀ṣọ́ gbogbo tí ẹ̀ bá dára rẹ̀. Yá ló ní tí ọ̀rọ̀ ọ̀rùn fún àwọn láti rọ́lọ́ ọjọ́ nàìjíríà fún lọ́mọ Torí àwọn sọ pé kì í wá ṣe rírì kan ká fún ọjọ́ àlùjáde lé wọ́ wa ẹjọ́ bá ti wà àlùjáde gbogbo ojú ọjọ́ mọ́ torí ẹ̀ màlíkà jibril ọkọ̀ bá nàgbà muhammed sallallahu alaihi wasallam ó ní lọ́dọ̀ sí wa ní sámà yawmul badi làwọn àkójọ jimá ọjọ́ àdìsí ọjọ́ tó lọ́wọ́ mọ̀jọ́ra rẹ̀ máa ń olùgbàgbọ́ ọjọ́ ńlá ní bẹ́ẹ̀ yẹn ọjọ́ ọdún náà ọjọ́ ńlá ní báwọn mọ̀lẹ́kà ọjọ́ ńlá ní ọ̀dọ̀ sí wa náà ó ńlá ní ọ̀dọ̀ sí yawmul badi torí torí ẹ̀ ẹni tó bá fẹ́ lo irú àwọn àyà méjì tá a wí yẹn láti sọ bá ànírọ́ lọ ìsọkúsọ ní sọ ò òtúmọ̀ àyà báyà ti ti wá ò ìsọkúsọ ní sọ torí ẹ̀ ló ti jẹ́ pé àbùkátà láti máa jẹ́pọ̀ àǹpadà sí àwọn tọ̀síìrì ká tẹ́tí wọ́n máa mú àlàyé ọ̀rọ̀ eléyìí tó jẹ́ òdodo wá nípa àwọn àyà àgbọ̀n hàn. wọ́n gba gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú tọ̀hìn abúkátà láti jẹ pé àwọn tá a jẹ olùmọ̀ àtàwọn adájọ́ máa kí ó ká nílò àwọn tó rà yẹn lọ kẹbi tafsir al-imam ibn kathir rahimahullah tafsir al-imam at-tabari rahimahullah bákan náà tafsir al-imam al-baghawi al-imam al-baghawi rahimahullah nítorí pé àwọn eléyàn nínú tafsir wọn wọn máa ń kó kọ́ lórí àti kíní jẹ́ òdodo táwọn alòsùn nàìjíríà jẹmọ tó wà lórí rẹ̀ láti fi hàn wọ̀nyí wọn wá kó sọ́wọ́ rẹ̀ kọ gbá wọlé kọ mọ gbá wọlé is now your problem tó eléyìí túmọ̀ sí pé tẹ̀síìrì alìmáàmù kẹ̀kẹ́ ọgbọ́dọ̀ náà wà tẹ̀síìrì alìmáàmù bàmáwí ọgbọ́dọ̀ náà wà bàbá tí wọn ní tẹ̀síìrì bàbá rí ọ̀dà púpọ̀ tẹ̀síìrì jàlálẹ̀ à àlè fún ìtọ́jà mọ́tò òbí dìbẹ̀. nítorí pé Jalaluddin Suyuti àti Jalaluddin Mahalli bí gbogbo wọn ti ṣe tóbi ní màtó kìí ṣe tòwídìí àlùkùn náà wọn ṣàlàyé nǹkan sílẹ̀ yẹn tòwídìí àwọn àṣàyíra ni wọn ṣàlàyé bẹ́ẹ̀ ẹ̀rí pé náà wọn fẹ́ ṣàlàyé tabarakal-ladhi biyadihil mulk ẹ̀rí wọn bá sọ pé tabarakal-ladhi biqudratihi bìyẹ́ nìyí lọ́lọ́sọ̀tọ̀. ìyẹ́dì yìí ṣe ti kùdìrẹ́tì wọ́n ní torí táwọn bá sọ bọ́lọ̀ lọ́wọ́ wọ́n máa lọ sí pé bọ́lọ̀ ń jọyàn ókè èèyàn náà ò ní kápá èèyàn ní kúdúrà àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹ́ ní kúdúrà ṣùgbọ́n rí pọ̀ láti sọ pé kúdúrà lọ́ọ̀ yàtọ̀ sí téèyàn iná lè ti ju wa láti sọ pé wọ́n náà mi la wàhálà dà tó bá jẹ́jà náà láwọn ajẹ́pẹ́ ká wá tafsir al-Baghawi tafsir al-Baghawi náà pọ̀ bí ìdí mẹ́ta ìdí mẹ́rin náà òkò sí ní sínú pé wọ́n ń rọ ìrọ́kùrọ̀ gbà wá lórí àwọn náà sì ti kú síbò àwọn èèyàn lọ́kàn tẹ̀lé pàtàkì èlò lọ́fẹ́ rajà lálẹ́ èlò lọ́ọ̀rì lẹ́yìn náà òbúrúkọ níjà lálẹ́ náà lé o ní ilé kó máa dábàá ẹni táwọn tó ẹni táwọn ẹ lẹ́yìn pàtàkì báwọn lẹ́yìn eléyìí. lọ́dọ̀ ahlu sunnati wal jamaa àwọn kankan tó bẹ o tọjá pé yàtọ̀ sí ìta ti sàlàyé síwájú láti gbàtà ti bẹ̀rẹ̀ nínú àwọn àròyìn Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa tó wá nínú Al-Qur'ani àbó wá nínú sunna anabi Muhammad sallallahu alayhi láwọn àdéhì tó lẹ̀ tó bá ti ní ti ó ní ti pẹ̀lú ròyìn ètò bá máa yiri rẹ̀ pé agba ilé yà abẹ́lé ọlọ́mọdé ọlọ́mọdé sẹ́lẹ̀yìn náà ti mà gẹ́gẹ́ bá ti ti sàlàyé lọ́dọ̀ àwọn al-Asha'ira lọ́dọ̀ àwọn al-Asha'ira sẹ́kì sínú àwọn gbalẹ́ ọ̀gbọ̀kọ̀ láwùjọ wa àwọn mú kan wọ́n fi balẹ̀ wọ́n mú kan wọ́n mógún wọ́n pè lọ́rùn àyàkọ́lọ̀ wọ́n wá ní àtòkìjẹ́ rẹ̀ ogún àwọn ti dá wọ́n wá ní oṣù kan wọ́n kò ní fìbá tó ń bà áyẹ̀ tába gbogbo tá a fi kọ́ fún odògbòjì tába méje fún ó di mẹ́tàdínní àádọ́ta ìdáhùn síríìtì òdìbà lọ́dọ̀ ahli sunnah wal jamaa iye orúkọ ọlọ́run ọba ọlọ́run nìkan kò wá sí orúkọ fún àfi kí ròyìn ọjà lè lẹ̀ ọ̀pá ẹ̀máyé ìròyìn lọ́wà tí ọ̀tá ronú kọjá jù ẹ jẹ́ ká tún wo àwọn míì nínú àwọn àròyìn ọlọ́ọ̀ta gbọ́dọ̀ fi rin lẹ̀ bọ́lọ̀ nínú rẹ̀ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa mú fún wa nínú Suratul Qasas ọdún kullu shay'in halikun illa wajha kullu shay'in halikun illa ọlọ́run ọba ní kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram gbogbo ti ń bẹ lókè pẹ̀lú ọ̀parun ojú olúwa ẹlẹ́dàá rẹ̀ nìkan ni ọ̀sẹ̀ kù ọlọ́run ọba tó ti kó náà ni àbí gbọ̀ngbọ̀n àti ìbò àti àpálẹ̀ eléwà nínú Suratul Rahman tó. So, tẹ bá wọ àyà méjèèjì àtàwọn àyà mi tí wọn tọ́ka sí ojú ọlọ bàbá fi wá léèrè sọlọ ńlójú àbí olójú kílè sí wa olójú ojú lédè Yorùbá àwọn náà mọ̀ kọ́ yàtọ̀ sí ẹyin ijú ẹyin ojú ọ yàtọ̀ sójú ojú níbí ọ yàtọ̀ sí ẹyin ijú sọlọ wọn bá wá wa lójú bí olójú. báwo lójú rẹ rí àmà ọlọ́run ti bẹ̀ wá ká wá tiẹ̀ káma wá ti ọ̀pá bọ̀ pa fẹ́ mọ bó ṣe rí àdáda gbogbo ẹni tó bá ti rẹ̀ èèyàn ni èèyàn ni tó bá ti tóbi ń irú rẹ̀ lẹ́yìn bá fi hàn pé àdáda ní rẹ̀ èèyàn ni ọ́ wọ́n wọ́n gbé jáde rahimahullah gbadé nìkan fi pé arrahman alẹ́lẹ́ arúgbó dáwà ọba aláàánú jùlọ òkè àgọ́ọ́lá rẹ̀ ló ti dọ́gba lé kéyìn tó dáwà báwo ló ti ti dọ́gba ó ní alìsèwá ọmọàlú wọlkéyìn mọ̀tò wọlkéyìn máa ń gbégi wájú títí dọ́gba amọ̀túmọ̀ rẹ̀ báwo ló ti ti dọ́gba àlè má kásìgbàgbọ́ kó ti dọ́gba kó ti ti wí ọ̀ràn yẹn wàlẹ́m àròkè ìlẹ̀mùrà àtẹ̀wò èmi ò sì rí kọ́ téèyàn tàbí ìbá téèyàn mọ́ ọwọ́ apàtẹ tó fún ọgbẹ́ jáde. torí ẹ báwo lójú ọlọ́ọ̀rí ìbéèrè kíbéèrè ni sáré rí àrí sáré nítọ́jọ́ ọ̀sẹ̀ nítọ́jọ́ torí di eléyìí báyìí àbẹ̀wá ká ṣèwádìí báwo lójú rẹ àmọ́ ká gbàgbọ́ kó lójú tọ́tọ́ gba pẹ̀lú títóbi àti gbígbáǹgbá rẹ̀ ọ̀ràn yẹn ni ha eléyìí jẹba àti wàá gba báyìí bí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ní ojú àwa ti gbàgbọ́ ní ìgbàgbọ́ tí ò sí èméjì bẹ́ẹ̀ ìgbé ojú ọlọ́run sẹ́ni tó ọmọ tó ṣe rí torí pé lẹ́yìn sàkàmì ti lè yín sẹ́yìn wà wọ́n sẹ́ni ọ̀lọ́sìn kò sí nǹkan kan tó dàbí ọlọ́run olùgbọ́ ni olùrí ni tọ́ kó láti wá máa túmọ̀ ayà kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan ni ó parun àyàfi ojú ọlọ gbogbo nǹkan ni ó parun àyàfi ojú ọlọ èsì pé gbogbo nǹkan ni ó parun àyàfi záàtù ọlọ pàápàá ọlọ ńdọlọ nǹkan náà lẹnu ẹgbẹ tó bẹ sí pé nǹkan Microsoft lọ olùṣe ìhàlìkún ìlà wẹta gbogbo nǹkan ní ọparun àyà àbójú ọlọ olùṣe ìhàlì gbogbo nǹkan ní ọparun wọ́n yẹ kọ́ wọ́n rabbika lórí jẹlẹ́ẹ̀lì olùfra ojú olúwa ẹlẹ́dàá rẹ ọba àbígbangba alákùnrin ojú rẹ nìkan ní ọ̀tọ̀ bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa. o tún fi yé wa nínú àyà mi gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ àwọn èèyàn mi nígbà míì tí bá rí ojú ọlọ́ọ̀ wọ́n á máa torí tùkùtù ní tùkùtù wọ́n á máa tuntun pé àwọn wá ojú rí ọlọ́ọ̀ tí ojú rí láàmà tó túmọ̀ ojú ọlọ́ọ̀ àbá àmà túmọ̀ rẹ̀ ojú ọlọ́run ọba ọ̀tọ̀ ojú orí ọ̀tọ̀ ojú ọlọ́run ọba ọ̀tọ̀ kákíyèsí eléyìí báyìí nítorí pé ká máa túmọ̀ ojú ọlọ́run sí ojú orí ọlọ́run kò sí nínú sí ìtumọ̀ rẹ̀ ti dédé o. gẹ́gẹ́ bọ́lá sọ pé wọ́n máa àti ìjọba rírà ìyọ́nù wọ́n fi àmúwálé náà fẹ́lẹ́ ayọ́nù wọ́n ń lọ́wọ́. وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون الله بارك لك eléyìí tẹ fáwọn èèyàn láti lè bá a fi rí àlékún nínú dúkìá yín kò ní jẹ́ àlékún fún yín lọ́dọọlọ kò sálẹkún kájà fi rí lọ́dọọlọ ṣùgbọ́n sàkàtì tẹ yọ torí ìdúró náà wọ́n ti àlọ́ ìdá àlọ́ ẹ̀rí mi dàbá fẹ́ túmọ̀ rẹ̀ yóò bá lẹ́mu wọ́n máa túmọ̀ rẹ̀ kótó rí dúnà wọ́n wà tẹ́ ń fi wojú rí ọlọ́ ojú rí ọ̀tọ̀ ojú ọlọ́ọ̀ ọ̀tọ̀ tẹ́ ń fi wá ojú ọlọ́ọ̀ láti máa túmọ̀ rẹ̀ àní túmọ̀ rẹ̀ kótó rí ọlọ́ torí kótó rí rẹ̀ ẹ̀sán rẹ̀ dáadáa rẹ̀ tó ti bọ̀ ojú rẹ̀ tó ń fi wá ojú rẹ̀ ẹnì kan kò òṣìṣẹ́ dáadáa títí títí títí ọlọ́dún wa sọ ọ́lẹ́sà kó orójú o oríire ńlá torí rẹ̀ ẹ sọ yìí pé mò ń ṣe ebètè ọ̀ àwọn ìlà mò ń fi wá ojú ọlọ́ èyí tí mò ń fi wá ojú rí ọlọ́ mò ń fi wá ojú ọlọ́ kó ló ti wá ojú ọlọ́ àlọ́ òfojú kání ẹ̀ òfojú ẹni tú rẹ̀ wá fi rí orí ńlá ojú wíwà lìjẹ́ ńdàgbà lọ ní ìdùnnú àti dáadáa torí ní ẹlẹ́yìí túmọ̀ rẹ̀ ní. bí irú àwọn àyà yìí bá wá bá ti fi máa túmọ̀ wọn nù lórí bá mọ̀ ikú wọn fi ń wá ojú orí ọlọ́run. aha àyà kan tó nù. wọ́n máa ní ọ̀kadì عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ yéésì pé dáadáa ti ṣe owó ti ń ná yẹn yéésì tó fi wẹ́sàn lọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ìgbọ́nsẹ̀ lè fi wá ojú olúwa ẹlẹ́dàá rẹ̀ tọ́ka jù kéde kójú rè ojú olúwa ẹlẹ́dàá rẹ̀ tó ga nù eléyìí jẹba àwọn. tọ́ ọlọ́run ọba wa lójú o báwo lójú rẹ rí àmọ́ o kí wọ́n á lè dájọ́ bá gbàgbọ́ kó lójú ọ̀ràn yẹn ni o ìdájọ́ ká máa tọ̀ pápọ̀ bá fẹ́ mọ bójú rẹ ṣe rí àdáda lẹ́nu ìyá bú ní ìṣiṣẹ́ bẹ́ẹ̀ torí pé ọbẹ̀ gbàgbé ayé rẹ̀ jẹ́ níbi àti máa wá tí ò lè mà láéláé. tọ́ ǹjọ́ ọba wa wa lẹ́mìí àbí ọ̀lẹ́mìí bíi ẹ tọ́lẹ́mù ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ wò ti yẹ náà nítorí kọ́rọ̀ ní ọba mọ̀ ní ọ̀rọ̀ adákẹ́ mi lọ́sẹ̀ tó dédé sí mi ọlọ́wọ́ bá wá ọlọ́wọ́ bá wá ọlọ́wọ́ bí ẹ̀mí ti wá o ẹ̀rí pé ọlọ́wọ́ bẹ́ẹ̀ dáa wọ́n sọ fún wa. أني واصطنعتك لنفسي واصطنعتك لنفسي نفس لذي الأربعة إسمار الأنواع نفس أها قال ويحذركم الله نفسه ويحذركم الله نفسه أها النبي عيسى عليه السلام قل تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ọlọ́nsọ wọn nàbí Musa alayhi salam oní wọ́n sọ́ni àtúkẹ́lẹ́ nafsi èmi ni mo ti ọ́ tí mo dá ọ tí mo tún ọ dé fún ẹ̀mí ara mi èmi ni mo ti ọ́ tí mo dá ọ tí mo tún ọ dé fẹ́mi ara mi ọlọ́run bá ti sọ yìí pé wọ́n yóò hàṣírò fún lọ́ọ̀bù nafsa ọlọ́run kìlọ̀ ẹ̀mí ara rẹ̀ fún wa ọlọ́run kìlọ̀ ẹ̀mí ara rẹ̀ fún wa sọ́ra ọlọ́run má máa ṣe garagara sọlọ ọlọ́run kìlọ̀ ẹ̀mí ara rẹ̀ fún wa ìgbà tó lọ́wọ́ bọ́ ti anabi anabi Isa ti dé njọ́ gbẹ̀ndà kìyàmù tí wọ́n lọ sọ fún wa fún ọmọ tó wa ti yá rẹ̀ lọ́lọ́ mi tí wọ́n máa ti yàtọ̀ sí ọlọ́ ó ní subahana má yẹ kóno lè àkúlẹ̀ máa lè tẹ̀lé ìdè họ kọ́ tọ́ sí mi kí n sọ pé tí ọ̀tọ́ sí mi tọ́ sí mi ah àwọn anabi ọlọ́run gbọ́ yàtọ̀ sí wọn ẹlòmíì ti kọrin darí láàárọ̀ láti òru ti kọrin bẹ́ẹ̀. ìgbẹ́ ẹni bá mọ̀rí dé lónìí pàtó olùwò láti mọ ọlọ́tà ó dábàá bẹ́ẹ̀ olóòtú ayẹ ọ̀rọ̀ àmọ́tò fún ẹ àbẹ́ kẹfẹ́ ẹlòmíì wọn ó tù sílẹ̀ sí ma láti kò bí báwọn wọn lòróró lọ́lọ́ọ̀fin ìyàwó ta wọn ẹni ìfòróró yẹn là wọn tó ti kó yàn wò lóró wò dáwà ló kàlà ń bọ́ àbẹ́ kẹfẹ́ tó torí ẹ̀ nígbà tí ń sọ lọ ní àwọn ti ń pariwo tí lọ́ọ̀dù lọ lọ́ba jẹ́ lọ́ọ̀dù nígbà tí wọ́n ní máa lẹ sí kàlà. ọlọ́run gbọ́dọ̀ lọ sẹ́yìn lẹ́lẹ̀ sọ̀dẹ̀ mẹ́tẹ̀ ẹjọ́ ọba yí olópàdá torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa lu koro àtàràmọ̀ fún mi wá pé ọ̀tọ́ sí kí n sọ pé ní ọ̀tọ́ sí mi tọ́ sí mi kí ló yẹ nkutu kutu hu fakọdà àdìsọ tó bá jẹ pé mo sọ bẹ́ẹ̀ wọn náà ti mà á Ọlọ́run máa ń tó òsì òsì pé tó ọba wí bó ló ti orí ta ló ti òun jẹlẹ ewọ náà ọwọ àní báwo ni tà àdẹ́mu máa fi rẹ wọ́n máa ti sẹ́nu ẹ̀mí ni wọ́n náà àdẹ́mu máa fi rẹ ìlú ẹ̀mí èmi ẹ̀ ń tà àdìlẹ́ ọ̀rọ̀ yìí wọ́n lọ́ba tó ń mọ́ gbogbo tó pa mọ́ tá a bẹ lò bẹ ọmọ tí ń bẹ nù ẹmí ilé ọmọ tí ń bẹ nù ẹmí àwọn àti tafsiri lórí rẹ àwọn ọmọ tá a fi kú màrẹ ọmọ tí ń bẹ nù ẹmí wọ́n sì mọ tí ń bẹ nù wọ́n mọ tí ń bẹ nù ẹmí ẹlòmí ẹmí ẹlòmí báwò ẹ ọmọ tí bẹ nù ẹmí èmi ò sì mọ tí bẹ nù ẹmí àwọn kan wá tó kú kú pé. ọmọ tí ń bẹ́nu ẹ̀mí mi èmi ò sì mọ tí ń bẹ́nu ẹ̀mí ẹ̀dùnmí àhà ẹgbẹ̀ náà lè kà ẹ̀sẹ̀ mọ̀ pé wàlẹ́ àlẹ́mu máa fi nà sí naa ko sun mo o náà ko bá sọ̀rọ̀ ẹ̀dí náà bá sọ̀rọ̀ fún ẹ̀dá sùnmọ́ kóòtù tó wá jẹ́ kí èmi ọmọ tí ń bẹ́nu ẹ̀mí ẹ̀dùnmí. sẹ́mọ̀kẹ́ ìmọ̀tí bẹ́ẹ̀ lọ ẹ̀lẹ́ lómi tó ẹ̀kọ́ sọ ni pé wàlá àlẹ́mu máa fi nafsi ghairi. orí bẹ́ẹ̀ ètòkù dúnìá o wọ́n fẹ́ sọ bọ́lọ̀ ọ̀lẹ́mí nù làákín ẹ̀mí ọlọ́run ṣèṣe bí ẹ̀mí tiwa o ẹ̀mí ọlọ́run ṣèṣe bí ẹ̀mí tiwa lẹ́yìn náà ẹ̀mí tiwa ni wọ́n dá ni ẹ̀mí ọlọ́run kìí ṣẹ̀dá ni wọ́n dá nítorí pé ọlọ́run lẹ́yìísà amúrúlọ́ ka ẹ̀mẹ̀rẹ̀ kọ́lùfẹ́ ọ̀rọ̀ ọlọ́run dàbí ọ̀rọ̀ àwọn ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run dàbí ọ̀rọ̀ àwọn ẹ̀dá tọ́ ilé ìjọba àwọn anabi Isa ni ọmọ pamẹsẹ nínú rọtán pamẹ báwọn kéde ẹbọ ó ti wọ gáwó ẹni ọba tiẹ lọ lọmọ ẹni ọba tiẹ lẹsẹ rẹ ó ti yọ ẹsẹ gbóró yẹ bọ. oníyà onídjéwù rẹ olóṣù ọlọ́nà olùbíní kan yẹ sábà lónìí wọlọ́ pẹ́tù n'oge àbúrò ìbàdàn ìsọfẹ́jọ́ ilẹ̀ lọ́dún tẹ̀sí lórí ibú o wọlọ́ mọ́tà ọlọ́wọ́ mọ́tà ọlọ́wọ́ ó ròyìn ara rẹ̀ ó lò lẹ́yìn jú a ti gbàgbọ́ báwo lẹ́yìn jú ọlọ́ọ̀rí àmà wọn ò sì wá bá wá díẹ̀ ẹ̀hẹ́ sábà tí wọ́n sọ pé ẹyin jú kọ́mọ́ máa rò pé ó pé ajẹ́pẹ́ ibi tẹ náà ní fòfò yóò lò dúdú nìyẹn yóò ojú nìyẹn pé náà wá ti ṣe èèyàn gbọ́dọ̀ lójú ẹ láéláé akàgbà kọlọ nìkìní ọlẹyìn tọtọgba pẹ̀lú títóbi àti gbígbàngbà rẹ ẹ bá wo àwọn àyà yìí ọlọ́wọ́ bá gbé wọ́n bẹ̀rẹ̀ lé xọ́kùnmíràn dígà fẹ́yìn nàkẹ́bí àyùnìlá nínú tóra tó ṣe sùúrù ṣe sùúrù olúwa ẹlẹ́dàá rẹ̀ fẹ́yìn nàkẹ́bí àyùnìlá torí pé dájúdájú ọ̀nbẹ lábẹ́ àmójútó ẹyin ti wà ọ̀nbẹ lábẹ́ àmójútó àwọn ẹyin ti wà ọlọ́wọ́n bá ń jẹ́ àwọn ẹyin. bákan náà ọlọ́ni wa hamalna wàhálà dáadé alwaaxin wa dúdúr tẹ́lẹ̀rí bí àyùnìlá anabi nuhanu aleyhi salam ọlọ́ni àwa gbé nuhanu àtàwọn ẹni tó gbàgbọ́ a gbé wọn kún a fi ọ̀pọ̀n pákó a fètò lára ìyẹn kọ́kọ́ di omi tọ́lọ̀ wọn ọba ní kí ànábì náà alayhi salam kó ti nígbà àkọ́kọ́ tí ò kọ́kọ́ di omi sáájú ẹ̀ agbègbè tẹ́tẹ̀rì ibi ààyè nìyà ọkọ̀ tí omi wa ń lọ nínú òkun ọ̀la òkun já lábẹ́ àmójútó ẹyin ju àwọn lọ. ezigbo pé lábẹ́ àmójútó ọlọ́run ẹ máa fi ẹyin dúkù nítorí pé ẹyin tó ọlọ́run sọ̀rọ̀ ẹyin dúkìá. tọ́ tọ́ba jẹ́ báyẹn ajẹ́ pé bá ju àbí tó sọ nípa anábì Musa ó ní wọlé tó fúnà àyìnì kí ìtọ́jú rẹ kó lè bá a máa wáyé tó wọ́n sì tọ́jú musa yàmùyàmù kan òfun ámbọ̀sibọ́sì ẹ̀fọ́ tọ́ torí ẹ̀ tọ́lọ̀ lẹ́yinjú àbí méjì ni kìí méjì ni kìí torí pé nù hadith gẹ́gẹ́ bí o ti ti wá Ad-Dajjal kan òpùrọ́ ẹlẹ́yinjú kan tí wọ́n wà ayé kí a máa ọba lò ẹyin tó lónìí anabi sọ pé innahu a'war wa inna rabbakum laysa bi a'war dàjà lẹlẹyin tó kà ní ẹlẹ́dàá bọ́ yìí ti ẹyin ọba ni. akramakumullah ẹ bá ẹja tó padà sídìí àwọn àyà yìí ẹ rí i pé níbìkan ọlọ́sọ̀kọ́ wọlé tó ọlọ́dún sábì kan ó ní fọ́fẹ́rì lè xukumi rọ̀bìdìgà fẹ́ ìnága fi àyùnìnà wàlítúntà àdá ẹ̀yìn tí ìtọ́jú rẹ̀ olùbá àmọ́ wáyé lábẹ́ àmójútó ẹ̀yìn tó ọlọ́ ẹ̀yìn tó fúrad lọ́wọ́ àmọ́ àmọ́ tó ìrọ́bà ẹ̀yìn lábẹ́ àmójútó ẹ̀yìn tó omi ẹ̀ wá wáyà kejì fọ́fẹ́rì lè xukumi rọ̀bìdìgà ṣe sùúrù fún dájọ́ olúwa ẹlẹ́dàá rẹ fẹ̀yìn nàgà ti àyùnìnà ìdásílẹ̀ muhammed lọ́wọ́ àtúnlẹ̀ torípé dájúdájú ọ̀bẹ lábẹ́ àmójútó àwọn ẹyin ju wa àwọn ẹyin ju ẹyin ju mi tí wọ́n takora wọn àti wọ́n takora wọn wọ́n takora wọn. ayin ló jẹ́ mufra ẹ̀rí tó mufra bìtọ́ wa mufra mọ́bà mọ́búra tó tó àmì wọ́n ti tó sára ìyá alùpùpù nínú ògbólẹ̀fẹ́ àti nínú èdè lárúbáwá wọ́n ní alùpùpù mọ́bà yàrá gbólóhùn tó bá túmọ̀ sí ẹyọ kan tí ẹ bá ti fi tì ó máa ń kárí ẹyọ kan àti tó pọ̀ bí ẹyọ kan lọ. ajẹ́pẹ́ àdáhìní o ti kárí ẹyin tí méjèèjì o ti kárí ẹyin tí méjèèjì ó fura tó lùbọ̀ bí kẹ́kọ̀ọ́ yìí pé ẹ̀ ni ẹ wá fẹ́ àwọn ẹni àkọ́kọ́ wa àwọn kan ní àwọn abẹ́lé sọ pé dalilu al-qawl al-awwal ẹlẹ́ sọ pé adillatu al-qawl al-awwal ẹ̀sìnlẹ̀ sọ pé dalilu al-qawl al-awwal dalilu al-qawl al-awwal ti dáa nítorí pé al-mufrad al-mudaf yàrá gbogbo gbólóhùn tó túmọ̀ sẹ́yọ̀ kọ́tẹ́ bá fi olùkà yìí gbogbo ẹ̀. bẹ́ẹ̀ náà فأي من دعوه القول الثاني ادي مش دعوه اجي في دليل القول الثاني مش يبقى وعبد اجي يبقى وعبد دليل ثالث مثل المفرد المضاف يعد لدي الاربعه tẹ́lẹ̀ ìdájọ́ bá nísìn wọn kọ àwọn ilé rẹ gẹ́gẹ́ sínú ọgbà kan ọwọ́ àgbẹgbẹ bẹ́ẹ̀ لك tó lùmọ ní abimuleka kọ yìí ọmọ tó kùn yóò tó lò dé ọmọ tó rárá pẹ́ẹ́tì lòdì ìgbà ìgbà ọmọ wa ti lè dé mà. torí pé al-mufrad al-mudaf yàrá àríwájú tó kọ́ nínú àgbàlá wọn á ní ká lóní ọwọ́ sọ pé ìnáha sẹ̀yára tó lòdì òní ìgbà sọ pé sẹ̀yára ìnáha sẹ̀yára tó lòdì torí pé al-mufrad al-mudaf yàrá. tó ṣùgbọ́n tí lọ́nà ti sọ wípé pẹ̀lú lẹ́tẹ̀bí ààyè ni wọ́n ní kọ́ wá jẹ́mú iná lóṣù déédéé ti lápá wọn. torí pé ńgbà tó lọ́nà sọ wípé wọ́n ní tó sùn ààrẹ ààyè ní ọlọ́run bá tọ́ka síra rẹ̀ kíkó ẹ̀yọ̀ kan tó. ṣùgbọ́n pẹ̀lú lẹ́tẹ̀bí ààyè ni dájúdájú àwọn bẹ lábẹ́ àmójútó àwọn ẹyin tó nígbà tó ti pera rẹ̀ ní àwa èyí tí ó wà kìkì táwa náà lọ́rọ̀ jẹ́ tó pọ̀ àwọn ẹ̀yìn ìwà. Kéde pé ìwọ ń bẹ lábẹ́ àbójútó ẹ̀yìn ìlú kan wa. Ọ̀rọ̀ pé yé wọ́n ń bẹ lábẹ́ àbójútó àwọn ẹ̀yìn ìwà. A ti ti mọ̀ pé àwọn ẹ̀yìn ìwà ọ̀parí sí méjì, òdì méjì lọ. bẹ́ẹ̀ lẹ́nu ju ọlọ́run rẹ lẹ́dàá. tọ́ bákan náà ọlọ́run bá wá ní ọwọ́ ọwọ́ tọ́tọ́ gba pẹ̀lú títóbi àti gbígbàngbà rẹ̀ ọlọ́run bá ń sọ fún ìbílẹ̀ olórí ikú lè má mú wọn nù ná má mú ní kọ́ kí ló mú balẹ̀ fún mi kí ló mú balẹ̀ fún ọlọ́run bá lọ́wọ́ méjì ọlọ́run bá ní ọwọ́ méjì aha ọ̀kìlìtà ayẹyẹ yìí yẹmí nínú àdéhùn kan ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀tún ni wọ́n máa ọ̀tún àti ọ̀tún àdéhùn kan pé ọ̀kan ní òkú ìgbà àdéhùn kan sọ pé méjèèjì ọ̀tún ni wọ́n máa ọwọ́ mélòó lọ́lọ́run ọwọ́ méjì wa qalat al-yahudu yadu Allahi maghlula. غلت أيديه ولعنوا بما قال بل يداه مبسوطتان ينفق كيف يشاء àwọn yahudi àwọn olórí ikú wọn ní ọwọ́ Ọlọ́run ọba ó ti kápò Ọlọ́run ní ọwọ́ wọn ní ọfà ọwọ́ wọn ní ọfà wọn ní Ọlọ́run lọlọpọ máa ń náwó lé àwọn olórí ikú lọ torí rẹ̀ lọ́wọ́ rẹ̀ wá kápò Ọlọ́run lọ́wọ́ wọn lọ kápò fẹẹ rí pé àwọn ọ̀daràn grade by grade grade ìtàwọn yahudi kọjá àti jáàmù kí ọmọ bọ́ọ̀lù ọmọ sọ̀tọ̀ sọ̀tọ̀lọ̀ ọlọ́ọ̀lọ́wọ́ wọn ni ọkà kù àti lánà wọn látàrí tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ ṣe wí ó sọ púpọ̀ làwọn ọmọ yẹn ọwọ́ ọlọ́run méjèèjì ń bẹ́ sí sílẹ̀ yóò ní ipò fẹ́ ìbẹ̀rẹ̀ gbà ló bá ti dé wúlò máa ná ló bá ti wúlò máa ná bá ti túmọ̀ rẹ̀ òun èsì kó bá ti wúlò máa náwó torí sọ́lọ̀ ń nápọ̀ àwa gan nínú sọ́lọ̀ náà ọ̀nà wa ló ti dá wa ilé sọ́lọ̀ fún wa nínú sọ́lọ̀ náà

sẹ́mi kéde ẹ̀rọ ọlọ́run ọlọ́run dá wa ẹ̀hẹ́ ó sì ní mo fọwọ́ mi méjèèjì dáadáa yáàbí àdáadáa pẹ̀lú àwọn eléyìí jẹba lákẹ́rẹ́ nínú ìròyìn ọlọ́run ní kọ́lọ́ ọba máa ní pẹ̀sẹ́ ní tí pẹ̀ka tọ́ kọ́lọ́ ọ̀tá kòtò wa lọ́kàn ní wa ẹni tí ìfẹ́ ọlọ́run ọba bá tọ́ sí ọlọ́run ọba máa níbẹ̀ wa ọlọ́run ọba ní inna Allaha yuhibbul muttaqin ọlọ́run níbẹ̀ sáwọn ẹni tí máa pààyà èmi wá fẹ́ kọ́lọ́ wọn níbẹ̀ kí ni màá di kí ni màá fáyọ̀ lọ. bákan náà inna Allaha yuhibbul muhsinin ọlọ́run níbẹ̀ sáwọn olùgbé dáadáa ọlọ́run níbẹ̀ sáwọn olùgbé dáadáa ilé ìsè lọ́lọ́wọ́ fi níbẹ̀ níbẹ̀ mọ́ kí máa gbé dáadáa ni inna Allaha yuhibbut tawwabin wa yuhibbul mutatahhirin ọlọ́run níbẹ̀ sáwọn tí máa túbá ó ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn oṣù wọn náà tẹ́kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ sí ọ máa ń tẹ̀sí òru gbogbo fìtínà tó wọn bá tó ní sùúrù kò lè tẹ́kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ sí ọ. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn ẹni tí máa jagun kójú ọ̀nà rẹ̀ ní sáfùkà bí ìgbà tí wọ́n jẹ́ òfin tá a kọ́ tọkọ̀ ọ̀tà máa ọlọ́run àwọn nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí kẹ̀kẹ́ bá tọ́ sí ábìrin lẹ̀ fọlọ̀ bẹ́ẹ̀ ìfẹ́ lèèyàn yàtọ̀ sí tọ́lọ̀ sábà léèyàn nífẹ̀ẹ́ yàn níbo nífẹ̀ẹ́ máa wà ọkàn ìwà awọ́wọ́ àkàtúmọ̀ bá a nífẹ̀ẹ́ lágbàdo ètò bá wà rò tọ́lọ̀ náà bẹ̀rẹ̀ á ah, nígbà tọ́lọ̀ nífẹ̀ẹ́ lágbàdo adé pé mo ọkàn wà á ah, òtún ti sọ fún wa

ọlọ́run bò ní nífẹ̀ẹ́ sí ẹ mà pé náà mi kọ́ lọ nífẹ̀ẹ́ sí yẹn onígbé yóò tẹ̀sán àwọn mọ̀lẹ́ta náà nífẹ̀ẹ́ ojú ọlọ́pàá nífẹ̀ẹ́ sẹ́ni kan yóò wí nínú sẹ́mà ọlọ́run pé mọ̀lẹ́ka jùlọ mo nífẹ̀ẹ́ sí lágbádá wọn náà máa nífẹ̀ẹ́ rẹ̀ mọ̀lẹ́ka jùlọ lọ pé gbogbo mọ̀lẹ́ka kọ́ lọ nífẹ̀ẹ́ sí lágbádá gbogbo yẹn yìí náà máa nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run wá fi báwọn èèyàn kà fún òfin lélẹ̀ fún màlẹ́kọ̀ ti bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀ màlẹ́kọ̀ kó ìpè gbogbo sẹ́mà ọlọ́ọ̀tì kórìíra alágbádá gbogbo yẹn kórìíra rẹ̀ ẹ̀kọ́ díẹ̀ wọ́n fi kọ́ díẹ̀ tó wọ́n wá fi kíkọ́ díẹ̀ sílẹ̀ gbogbo yẹn ọkọ̀ díẹ̀ torí ẹ̀ àwọn alọ́ sóògùn wọ́n ti gbẹrẹ sí ọgbà oníyọ̀nù ayé abẹ́rẹ́ gámẹ́ ayé òkòwò ayé òkòwò tọ́lọ́wọ́ bá yọ lóko ayé òkò ayé àdá àwọn àwọn ayọ̀nù àwọn ẹni àwọn adarí oníkan ọyọ lùsùn ọ̀gẹ́ ti bọ̀ abẹ́rẹ́ sọ́tọ̀ ọlọ́run ọyọ lùsùn ẹ̀mẹ̀lẹ́kọ̀ ọyọ lùsùn wọ́n mú àtúntàkọ́sẹ́ ó ti sòfò dáa ẹlòmíì àkùrọ̀mọ̀ fún wọn lọ́wọ́ àlọ́ mọ́ ọmọ wọn lọ́wọ́ bí wọn tún para nígbà wọn yà tẹ́ẹ̀tẹ́ lọ́mọdé yọ̀ mẹ́yẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹyẹ wọ́n gẹ́gẹ́ bí ẹyẹ nígbà wọn ti yọ kọ́ máa abẹ́rẹ́ nǹkan mọ́ ẹ wọ́n lọ lọ kó lọ́dún tà kẹ́kọ̀ọ́ kìíní kàtà sórí bíà wọ́n dà bò tó bá ti yọ yóò ti mọ ọrùn rà wọ́n a táwọn èèyàn máa yọ mọ́ àwọn ẹ̀ma kọ́ yìí ẹ kí n padà lọ bẹ́ẹ̀ tó kú pé lákàtí tó ẹ̀kọ́ mi yóò kò lè ti tẹ́tẹ́lẹ̀ náà kò lè ti tẹ́tẹ́lẹ̀ náà abẹ́rẹ́ mọ́tọ́lọ́ wa gbọ́ wa annahu kana rijalun min al-insi يعوضون برجال من الجن فزادوهم رهقا gbogbo ẹjọ́ máa wá di okùn àtòlùjọ ló máa ti fẹ́ torí di eléyìí ọlọ́run ọba ní kọ́ fún àmì rẹ̀ àti ẹ̀jẹ̀ fún àmì rẹ̀ àti ọlọ́run bá ti dà olóòtú àmì rẹ̀ àti àwọn ẹ̀jẹ̀ ọ̀pọ̀tàkì púpọ̀ ká fún àmì kí á la rí tó ti láwọn ẹ̀jẹ̀ lọ́ọ̀ ká máa dáadáa láti jẹ́ kí àríwá àti kọ́ mọ́ wọ́n máa ń jẹ́ kójú àwọn èèyàn láti dé èèyàn dáadáa àríwá tọ́lọ̀ kọ̀dá yẹ tó ní jìbìtì kan gbẹgbẹ́ máa dúbà ó ló ta kan tí máa bọ̀ ó ní wọ́n ti pè ọkọ̀ kan àti máa mú bíbá abẹ́rẹ́ nǹkan kan ó lórúkọ akadọ́ tí bí ọba ti lọ́wọ́ rẹ̀ kò lè jáde ní abẹ́rẹ́ nǹkan ní kí àwọn alọ́dúnkù mẹ́ ètò àti tó kéde èyí ti ń bọ̀ láti odidi wọ́n ti pè ọjọ́.

láìsẹ̀ àwọn náà mọ̀ fáwọn ta àwọn èèyàn jẹ fáwọn èèyàn ló ti mọ̀ àwọn èèyàn ló ti mọ̀ ẹ sì rí i pé tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá fi lẹ́ dínú ẹnìkan tó ń kórìíra rẹ̀ á kò sí tó lè ṣe láyé wàlá ìtàlá kò sí tó lè ṣe láyé tó rí ọmọ àwọn ẹni báwọn èèyàn bá wọn máa rí wọn máa ti sọ ọmọ yọjọ náà máa bọ ọgbọ oníṣẹ́ ìsọ̀rọ̀ ìbáhà náà ọlọ́ọ̀dàmù mẹsì wa lọkàn nínú àwọn ẹni tó kórira ìwà dáhùn ló fi fẹ́ràn wa ọlọ́run bá fún wa o ọlọ́run ní wọn lọ́wọ́ lọ́wọ́ yóò fún un sẹ́ẹ̀ ọlọ́run bá fún nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ o ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ kí èèyàn yóò bìlẹ̀ jẹ́ kí èèyàn máa ba yín jẹ́ ọmọ dáhùn ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn payàpayà àwọn dáhùn dáhùn ọlọ́run bá nífẹ̀ẹ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn èèyàn tó jẹ́ pé gbogbo sẹ́ẹ̀ tí wọ́n máa ṣe kọ́mọlábìdì lẹ́kùtù wọlé rẹ́ẹ̀n àwọn olùdílà ọlọ́run fún òbí tẹ̀sí. wọ́n ti tó nǹkan tí ó ti dá ọwọ́ àwòkẹ́ àwọn kíláàsì tó fi kọ́ jẹ fún àwọn náà á ọlọ́run àwọn ọlọ́run yóò sọ̀tò ọlọ́run ọba kọ̀ọ̀fẹ́ bàjẹ́ lọ́ọ̀ bá lè kọ́sẹ̀ má bàjẹ́ ọlọ́run fún òbí tẹ̀sí bàjẹ́ nísìn ọkàn wo nu àwọn àlùwà tó bá yẹ kó ajẹ́ mùsùlùmí gidi ìlú wa ò ní rí bí sẹ́ńrì yìí tó bá jẹ́ mùsùlùmí gidi ẹ̀rí pé ní ìsìn gbogbo tí ẹ bá wọ ilẹ̀ làwọn èèyàn kó jọ yìí ilẹ̀ lọ́sìn ilẹ̀ ló ìbàjẹ́ ni wà láàyè ọ̀pọ̀n wa ní ọ̀pọ̀n wa ní nínú pé èèyàn balẹ̀ jẹ́ lẹ́yìn tọ́lọ̀ tuntun tó ẹ sì rí pẹ́lú mi ìka bẹ́nu rẹ̀ bàjẹ́ òtún ní ìdíjú náà rà fún ìlú tèmi ni ìlú tẹ ni àdúgbò mi ni àdúgbò rẹ ni bá rí ìlú ìlú ọ̀nà bá rí ìlú àwọn náà láwọn pé kí ni ilé ìlú ni àwa la ti bẹ́ẹ̀ wọlọ́ọ̀hún náà yóò tẹ̀lé tẹ̀lé ọlọ́run bàjẹ́ wọ́n kọ́ lè bá kí ká máa yà bẹ́ẹ̀ ẹrú ọlọ́run àwọn wà máa àwọn àwọn ọwọ àmọ́ ọmọ ìyàgbẹ́ ti gbogbo orí òkè kìíní yẹn lẹ́nu tẹ́lẹ̀ omi bá débẹ̀ kò ní lè yàgbẹ́ bẹ̀ ọmọ àwọn ya ìfúnpọ̀ mẹ́sàá ọlọ́wọ́ bọ̀ fẹ́ bàjẹ́ gbogbo dídò gbogbo ojú àgbàrá àwọn náà omi ònyọ́rọ́ náà lọ òdòbá wọ́n bá wọn lọ́wọ́ ìdíkùn ọlọ́wọ́ bọ̀ fún báyìí mùsùlùmí tó bá yẹ kó wọ́n lọ ẹ̀sìn wọn bó ti ṣe tó àti bó ti ṣe àwọn òsínú ẹni tẹ́lẹ̀ kan náà wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún pé àwọn kankan ẹ̀jẹ̀ ní àwọn kìlú kan lóde lóde fi ta ní wọléwọlé àbáwò náà. tó àmọ́ ìgbà tó bá òyìn ọ̀tẹ̀ ló fún ọlọ́ ọ̀tọ̀ ní dáhùn èèyàn ń dùn níwà ọlọ́wọ́ bọ̀ fẹ́ bàjẹ́ bàbá kan mọ wọn mọ ajá nù ọ ẹdúró ẹdúró ti pálẹ̀ á ah, lẹ́nu ẹ á pọ̀ torí pé wàlọ́hù náà yóò fi kùn bẹ̀sẹ̀ ọlọ́run ọmọ ọ̀fẹ́ bàjẹ́ òtúnyà kọ́ pẹ́yà ní kọ̀kọ́ ló ti dáhùn nítorí wọn ti bá àrí gbangba ní ìyẹn bá ti fẹ́ lọ ara rẹ̀ jọwọ́ wọn ètò kọ́ mẹ́lẹ̀ yìí wá adúrú ẹni mo tún máa ń lẹ̀ apàdé kàlùkù òsèlú kọ́ mọ́ bàtọ́ rẹ̀ lónìí pàlọ́ torí pé wàlọ́hù náà yóò fi kùn bẹ̀sẹ̀ ọlọ́run ọ̀fẹ́ bàjẹ́ torí ẹ̀ torí pé yóò mọ pàdánù ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ló ti yọ èyí ti pé kọ́lọ́run ọgbọ́n kò nira rẹ̀ kọ́ ọ wá lè bá àrífẹ́ ọlọ́run ọ̀gbọ́dọ̀ tó bí lẹ̀jẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó tún sọ nínú suratul Luqman òní inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí gbogbo jánujánu gbogbo ń báyìí jánujánu ń báyìí ọlọ́run kò nífẹ̀ẹ́ ẹrẹ ní omi gbogbo o lè dé ní ọmọ sọpọ lè dé gbogbo o dé ní ọmọ tó báàgì ètò òsè tata lọ́dọ̀ tó báàgì ọlọ́run kò ní kila báàgì kí la jáma kí la gbé dàgbé tọ́wọ́n á jánu ọmọ rẹ ní tọ́jẹ̀ torí káwọn lè bá wọn lè bá àkókò sí irú rẹ irú ọlọ́run bá ní òsì irú èèyàn kọlọ̀ rẹ torí káma ti báyìí ọlọ́run kò ní tẹ̀sí gbogbo olùdọ́rẹ̀ lójú ọlọ́run kò ní tẹ̀sí. torí ẹ̀ ó lè máa dá fún ẹ o ọwọ́ rẹ lè bá o wọ́n lè rò kọ́lọ́ wọn bá gbadìẹ o ọ̀ǹdẹ́ o ni o ẹ̀dẹ́ ẹ̀nà ọlọ́run alẹ́ yóò lè àrùndọ́ọ̀lì àti ìdá akọ́sọ̀hún lè fi fílẹ̀ ọlọ́run àmọ́ alábòsí lára títí ìgbà ọba gbàmú ọba gbàmú tẹ́kọ̀ọ́ ní náà dàgbà bọ̀ torí ọdọ wọ wa jẹ náà kéèyàn jẹ́ ẹni tó nítorí bá kéèyàn má ríra rẹ̀ ọbẹ̀ ẹni tọ́lọ̀ máa ti fi sábà fún ma fi kéèyàn náà kéèyàn má máa jàmù nítorí orí ṣe tó máa sọ ọmọ gbogbo lẹ̀ torí pé wọ́n ò dé torí kéèyàn ló tán ò dé torí tán náà ọlọ́wọ́n bò ní fẹ̀sí gbogbo jánujánu gbogbo ẹni tí wọ́n máa ríra rẹ̀ tí máa wúra rẹ̀ nínú àwọn ìròyìn ọlọ́run ó náà ní arébọ̀ ìyọnu ọlọ́run máa ọlọ́run dákun yọ́nú sí wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ní laqad radiyallahu 'anil mu'minin idh yubayyi'unaka tahta ash-shajara ọlọ́run ló ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo nínú Suratul Fath ní ìgbà tí gbogbo wọn ti àtìlẹ́yìn wọn hàn kọlọ tó àtọ yìí kọkọ lọ́rùn pèpè tọlọ táàrí bímọ rẹ tó bá ti fáwọn pèpè rí bá ti pa ni a bá ti dà wá ti máa ti dá láti dà báyìí ẹni tó náà bá ti sọkọ mọ ọ̀rọ̀ nígbà náà kálukú bá kọ ọ lórí ọwọ́ àná wọn máa ń kọ ọ lórí ọwọ́ àná tọlọ bá àríwá rẹ tẹ́lẹ̀ lórí àwọn sọ pé lẹ́yìn àwọn ẹni tó jagun bàdàn nínú ọlá ńlá ó tún ká àwọn àhàlùbẹ́yà àti rẹ̀ bọ́ àwọn ẹni tó fi àtìlẹ́yìn wọn àmọ́ fi báyìí. Usman náà ti bẹ̀rẹ̀ Usman ò ti bẹ̀rẹ̀ àmọ́ torí bá ní sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀nà ọwọ́ tí Usman náà ní na rẹ̀ kéde gbé lórí ọwọ́ ara rẹ̀ torí ní eléyìí báyìí ọlọ́run yíyọ́nú sáwọn olùwàgbò á ọlọ́ọ̀gbà tọ́lọ́ọ̀bá fi lè yà ó fi lè tọ́lọ́ọ̀bá lè ọmọ tọ́lọ́ọ̀bá fi lè jẹ́jẹ́ tọ́lọ́ọ̀bá kọ́ tọ́ bákan náà ọlọ́run ni rọ́bì yọ wọ̀rọ̀dọ̀ wà nínú sọ́rọ́ tó lè yé nà ọlọ́run yọ ọdún sáwọn olùgbàgbọ́ òdòdó àwọn náà gbọ́ àwọn náà yọ ọdún sọ́lọ̀ tọ́ ilé ìjọba àmọ́ àwọn àwọn aburúkú kan wà gbé yàn lé wò tó lè mú kọ́lọ́ ọmọ ọmọ yọ ọdún yàn agbọ́dọ̀ sí náà sí o ọlọ́run bá sọ kéka ìmọ̀ ọlọ́ha láyọ̀ lọ́ àdùn ọ̀gbìn fẹ́sẹ̀fì lágbàdo àwọn ètò kéèyàn kòkì ni wọn adájọ́ tí wọn ti wọ ìṣe pa àwọn kòkì nínú àwọn kòkì máa ń lánàá ní ìṣe bá rí ibi ẹ̀pá kọ́dà gbogbo nínú ara pápá nínú rẹ̀ làwọn èkúté wà àtàwọn gbogbo àwọn mọ̀lẹ́bí wọn èkúté asẹ́rin ẹ òkété gbogbo àwọn rọ́bìṣì ẹ̀pá wọn tọ́ àti òkété nínú rẹ̀ lọ àwọn àgbẹ̀gbẹ̀ bàbá olówó ìtọ̀ òkété ìtọ̀ àyàlọ́ ìṣe àbẹ́rẹ́ nígbà òkété bá ó jẹ ọjọ́ bó ti ṣe jẹ́ tọ́ orídìí eléyìí bákan náà ọlọ́run bá kì í yọ́nú sí kékeré o wàlá yàrá pọ̀ lẹ́yìn ìbáraẹni ìlú ọlọ́run bá kò ní yọ́nú sí pé káwọn ẹrú wọn máa ṣe kékeré tó ọlọ́run ní yọ́nú sí pé kẹ́rù wọn máa ṣe kékeré tó tọ́ eléyìí jẹba nínú ìròyìn ọlọ́run ọba mi agbọ́dọ̀ péré lẹ́kọ́lọ̀ nínú ìròyìn ọlọ́run ó ní ìbínú ọlọ́run á máa bínú sẹ́ni ọlọ́dà kò má bínú sí wa ẹ̀rí kí ọlọ́wọ́ bá sọ pé sakitọ́lọ́ọ̀bù àlẹ́yìn ọlọ́wọ́ bá bínú sí wa sakitọ́lọ́ọ̀bù àlẹ́yìn ọlọ́wọ́ bínú sí wa àwọn Yahudi nìyẹn ọlọ́wọ́ bínú sí wa bámu wá di alága pé olúwa kì í bínú pé máa arúnà olúwa kì í bínú ìsọkúsọ ìsọkúsọ nìyẹn ọlọ́wọ́ máa bínú ṣùgbọ́n sẹ́ni tí bínú bá tọ́ bí yẹn bá bínú títí títí títí ńkọ bá gbó náà lọrẹ àmọ́ náà bá wá ìbínú tiẹ̀ lé ìbínú tọlọ lé ẹrí kọlọ tó kọfí wà kọ́ dìbò lọ́ọ̀bù àlẹ́yìn wàlẹ̀ wà kọ́ dìbò lọ́ọ̀bù àlẹ́yìn wàlẹ̀ àná ọlọ́run bínú tí ọlọ́run tún làánà ọlọ́run bínú tí ọlọ́run tún làánà nínú tọrọ tó bá ti àkọyìn lọ́kùnrin àlẹ́yìn wàlẹ̀ dọ́ọ̀lì ẹ̀ńtọ́lọ̀ ń bínú sí ni Yahudi àwọn bọ̀ọ̀lù tó sì nà ní tani àtúnọ̀fọ́ kí ló dé tọ́lọ̀ fi bínú sáwọn Yahudi wọ́n ní wọ́n ní mà ṣùgbọ́n wọn ò fi máa wọn ti tẹ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ní gbogbo olùmọ̀ nínú ìgbà lọ́yẹ̀ kó ń tẹ́ ẹ̀ máa yẹ lò wọ́n sọ pé kí kẹjọ bá hù nílẹ̀ lẹ́hù ọmọ ara jọ yàwó wọ́n wá sọ pé gbogbo tẹ̀tẹ̀tẹ̀ nínú àwọn mùsùlùmí náà ṣé ń ìgbà kan ṣe lọ́ọ̀ wọ́n sọ pé kí ìjọba hù nínú nàzọ́rọ̀ ọ̀dọ́ sọ̀rọ̀ ju àwọn nàzọ́rọ̀ torí nàzọ́rọ̀ kò bá jẹ́ báyìtọ̀ kò bá jẹ́ rẹ́fẹ́rẹ́ kò jẹ́ bíṣọ́pù gbogbo wọn lọ ọdún làwọn alhamdulilá nítorí báyìí màá ni wọ́n ti fi kíni ni wọ́n ti fi lọ bọ́ọ̀lù ti fẹ́ sọ pé ọmọ ó ní one plus one plus one plus one equals to one ẹgbẹ́ inú òru kan gbogbo nǹkan ẹ̀kọ́ ti ọ̀rọ̀ àwọn ọmọdé ọ̀sẹ̀ wọn kú gbà bá ẹ lérí kan kábà fi kú lérí kan kábà fi kú lérí kó ẹ̀ta ni ẹ̀dá ni eléyìí wà á sọ pé one. plus one plus one equal one ah ọ dájú pé mẹ́rin ó ní ojú tó wà pé lè yé ajẹ́pẹ́ rọ náà irọ́ ni tẹ́lẹ̀ bá yé wa ike ọlọ́wọ́n bá máa bínú kéèyàn máa ti ṣe tí ó ti bínú nínú tí ó ti bínú síyàn ẹ̀yin kọ́ tẹ́ ẹ máa dáadáa àmọ́ ọlọ́wọ́ bó bínú sí ẹni tí wọ́n ti bẹ̀. torí pé táwọn kan náà ṣe lọ́kọ́ lọ́ọ́ fi bínú sí wọn àwọn yọ̀bù. yẹnni kí kìí sọ sátọ̀ kọ́kí ó ló kọ́ fún akọ́kí ó wá ẹ mọ̀ kó mi náà ní ma ní ẹ mọ̀ kó lù màlẹ́ mi ẹ rọ la kí la bẹ́ẹ̀ ti wọ́n ti tẹ̀lé ló lọ ni. o lè kọ́kí kọ́ kọ́kí kọ́ kọ́kí kọ́ kọ́kí àmọ́ o ò fi ṣiṣẹ́ o ò fi ṣiṣẹ́ wọ́n lọ́sọ̀pọ̀ ọmọ yìí ti di nǹkan mímu ẹgbẹ́ لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحبسوا بما لم يفعلوا فلا تحسبنهم بمماثل من العذاب ولهم عذاب أليم ọlọ́ni ẹ máa rò pa àwọn ẹni tí ń dunnú tí ń tún wá rí ti láyé tí wọ́n sì máa fẹ́ fún yín àwọn lórí tí wọ́n ò rí ti ẹ máa rò pé wọ́n bọ́ lọ́wọ́ yọ ọlọ́run ìyá tí ta ni tí ro níbẹ̀ fún ọlọ́lá tó gbà sí ya. ibi tí wọ́n máa ń kọ́ kí ó torí pé ọkàn ìṣòro náà ibi tí wọn kọ kí lásán ló tẹ̀lé ní ẹni tẹ̀lé tó máa wọlé ẹlọ kálákálá ẹlọ kálákálá kẹlá àdáwò láàyè àdáwò láàyè nítorí pé nísìnyí ìmọ̀ tí wọ́n kọ́ yẹn ọlọ́run fi ọlé rè parí tí wọ́n náà dùn. wà á nà ẹlẹ́mì yìí máa gba àmì làbí nínú béèrè mẹ́rin dáadáa lọ fi dà sí ìmọ̀ rẹ̀ kọ́ àwọn olùsè kí ló ń sè nínú àwọn èèyàn mẹ́ta wọ́n ṣe kùnà nígbà tó dà sí olùmọ̀tí ọlọ́wọ́ máa ti léèrè ọlọ́ọ̀tún fi mà kí ló fi máa rẹ́ ṣe wọ ọlọ́ọ̀tún fi fọ́ àwọn yẹn gbogbo ti dájú ti dájú àkọ́kọ́ mọ̀kọ́ ọmọkọ́ ọlọ́ọ̀tún fi ró òṣè torí ó ṣe torí ó lè yàn ó sì ti yàn òṣè tó tó ọlọ́dọ̀ wa ní ìlú náà ọlọ́dà kọ́ sàmì wa torí de eléyìí bá kọ́ mà ẹ ẹ ẹ̀kọ́ ní orí ẹ̀kọ́ ẹ̀fẹ́ fa ìmọ̀kánu kúrò lára rẹ̀ láti lè kọ́ kàkàyà sẹ́yìn òun ti tara rẹ̀ fa ìmọ̀kánu kúrò lára lára rẹ̀ fún àmọ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kullu dhalika ibtigha'a àwọn ìgbéyà kẹ́ ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ lẹ́ni tí ní wà ojú ọlọ́ eléyìí náà kò tọ́lọ̀ wọn bá bínú sí èyí ó dènà gbogbo wa tí ìjẹ́pọ̀ lọ́wọ́ bó ṣe kí ni tí ìjẹ́pọ̀ bínú sí yàn bí àwọn ní kárí mi ọlọ́wọ́n bó ti lójú wọn torí pé áfúlà ò ti ń torí ọlọ́ láti ti mà pé gbogbo ń dà bá ti ti ń torí tọ́lọ́ ò ní ní ládá lórí ẹ̀ torí ẹ̀ kò ti ń dá àjà lókun láti dá ní jàkadì láti dá rẹ̀ ní jàkadì lé sí ẹ̀mí ẹni ọ̀la àti dá ọ̀kan àti dá ní jàkadì lórí ẹ̀ olólùyìí fi hàn máa tí èèyàn ọmọ akọ nídàánu wọn máa sọ fún akótó rí wọn ní oṣù tí wọn máa sọ fún tọrọ ọlọ́ọ̀ni nígbà kan òun náà nígbà orí bẹ́ẹ̀ láwọ̀ àdá ìfò pé àwa náà lára ọmọ rẹ rìn àríkàtì nínú ilé ayé tó léwu àwa kan tó lè jẹ́ àwọn náà fẹ́ lára ọkàn wa yìí náà àti kọ́lọ̀ ọmọ ojú ká ká burú rẹ̀ orí ẹ̀ ntí máa jẹ́ kọ́lọ̀ ọmọ bínú tìyàn ìyá gbọ́dọ̀ gbìnà bí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ó tún máa ń kórìíra ó máa ń kórìíra tó bá yẹ kó kórìíra ó máa ń kórìíra àwọn ẹni tó bá yẹ kó kórìíra ọlọ́wọ́n bá sọ nípa àwọn múnábìbí ní ìgbà tó gbogbo wọ́n wá pé gbogbo èèyàn pé ẹjáde ẹjáde wa lọ kópa nínú ogun ọlọ́wọ́n ọba wa mú àwọn múnábìbí má lẹ́nu òdòdó àwọn náà bí káwọn olùdíje sí ìmàlẹ́ dídé àwọn náà ń ṣe bí káwọn nǹkan yẹn ká mú wọn mẹ́lẹ̀ ní kí ló dé tí wọ́n lè ṣe ọlọ́run tó àṣírí ó ní tẹ́rì ọlọ́run bí àádọ́ ọlọ́run ló kórìíra ní ìdíje wọn ọlọ́run ọ̀fẹ́ fún kópa ogun ọlọ́run kórìíra rẹ̀ nínú òmìnira ọlọ́run torí ẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ náà gbogbo lè dínkọ́ náà ló kórìíra wa kájínà sí o kájínà sí o. tọ́ nínú àyàfà. من سورة طه ألا نقولوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى ألا يا مجانين الضمة إن أنتم في رأي بارا أما تكبري أما تكبري أما تكبري إن الله سلسة أما تاينوا على ìbínú ọlọ́run ọmọ wọn bá sọ̀lé yín lórí gbogbo ẹni tí ìbínú ọlọ́run bá sọ̀lé lórí tẹ̀lé tẹ̀lé nínú tí máa ti kí èyí ti nu ọlọ́run kí èyàn tẹ̀lé tẹ̀lé ọlọ́run tà á. nínú ìròyìn ọlọ́run òun náà ni ìkẹ́ oníkẹ́ lọ́lọ́ ọlọ́run dàpọ̀ bí àríkẹ́ rẹ̀ ìkẹ́ rẹ̀ ọkà yìí ló gbọ̀n kan wa rahmati wasi'at kulla nínú suratul A'raf ìkẹ́ mi kárí gbogbo nǹkan yìí náà rí láyé gbogbo wa nínú ìkẹ́ ọlọ́run ìkẹ́fẹ́ ló wà lájẹ yìí ẹyọ kan nínú ọgọ́rùn-ún ọlọ́run bá sílẹ̀ mọ́kàndínlọ́gọ́rùn-ún tẹ lọ́dọ̀ ọlọ́run ló sílẹ̀ ẹ wá wo kíkẹ́ ẹyọ kan yìí ti kọ́tó ẹyọ kan nínú ọgọ́rùn-ún lájẹ ó sì ká ní gbogbo nǹkan. tọ́ rọ́bẹ́nà wọ́tí àtẹ̀kù lẹ́sẹ̀ yìí ẹnu wa ẹsẹ̀ wà ìlà ìrè ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀káyí gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ní ìmọ̀ rẹ ọ̀fẹ́ ọ̀káyí gbogbo nǹkan eléyìí ọ̀nà ìjọ ọlọ́run ọlọ́run bá ti sọ pé kátàbà rabbukum ala ẹsẹ̀ rahma olówó ẹlẹ́dàá ọkọ̀ lórí ara rẹ̀ ó ti lọ́rùn lórí ara rẹ̀ ọkọ̀ ó ti lọ́rùn lórí ara rẹ̀ wíkẹ́ òun náà máa ṣe àwọn ẹrú wọ́n máa ṣe kí àwọn ẹrú ẹ̀ńtọ́ bá lẹ́kọ̀ọ́. ó tún ní wàhùn ọ̀gbọ̀n rákì aláforíṣi ni oníyàn. bàbá mi ra kàtí mi náà lọ́wọ́ ilé ìjọ lẹ́wọ̀ ìgbà ọlọ́sọ́lọ́ ti kọ́ ló fi lẹ̀ fún ọ ìrìn àtẹ́bí Muhammad sọlọ́lá àlùsọ́lọ́. sọlọ́ ọ̀gá ṣe kẹfà náà sọlọ́lá àlùsọ́lọ́ yóò ṣe mọ́ wa àwọn èèyàn ní lè súnmọ́ àná wọlé tó tọ̀ tọ́gbọ́n wọlé ìgbàlùkọ́ ìgbàlùkọ́ òmìnira tó bá jókòó lónìí ọlọ́kàlílẹ̀ àwọn èèyàn kà ìjọ náà lójú lánàá bí ọ̀rọ̀ fún wa. gbà nínú ìròyìn ọ̀nà òun náà níjọ náà wà alùpàwí alàzíz ọba alágbára òun náà sì ní ọba tó ní kíkà òun ni wàhùn alùpàwí alàzíz òun ni ọba alágbára òun ni ọba tó ní kíkà. ẹ̀rí tó ṣe tán nígbà tó ń torí ikú torí ikú rẹ̀ ṣe ń gbóná tí ń horú onífẹ́fẹ́ lọ́dọ̀ fún yẹn náà fún àgbáyé òfin kíkà àwọn ọlọ́wọ́n bá búra òfin kíkà àwọn ọlọ́wọ́n bá búra gbogbo wọn pátá ni màá sì lọ́nà ìbílẹ̀sì ní lé nílé báyọ̀ ẹ̀ǹtì kíkà ọlọ́wọ́n bá búra ọlọ́wọ́n bẹ lẹ́nu nínú ìròyìn rẹ̀ ọlọ́wọ́n ní pé máa kọ̀ nǹkan fúnra ó máa kọ̀ nǹkan من كل شيء موعظة وتفصيلا لكل شيء أقوى النبي موسى عليه السلام سنة ولا تأكل ìkìlọ̀ lórí gbogbo nǹkan àti àlàyé ẹ̀sọ́ tí wọ́wẹ́ nípa gbogbo nǹkan eléyìí tí màá ti pé ọlọ́run bá wa máa kọ̀ ọ̀kan sílẹ̀ fúnra ara rẹ̀ tọ́ ọlọ́run bá wa nìyẹn nínú ròyìn rẹ̀ ọ̀nà ìpè máa kọ̀ ọ̀kan nínú tó tọ́ka sílẹ̀ yìí kọ́ ọlọ́run bá máa kọ̀ ọ̀kan fúnra rẹ̀ oní àlàyé ẹ̀mí ẹ̀ tó wáyé láàrin babaláwa adam alayhi salam sànàbí wa musa alayhi salam anabi musa kakọ adam gẹ́gẹ́ bá nàbọ muhammed sọlọlá àti láti fún adé gbogbo wọn àti pàdé àwọn àlẹlẹ náà yóò sinú ọdọ ọba yìí wọn yóò sinú ọdọ sọdá àwọn àgbà tó pamọ́ pọ gẹ́gẹ́ bá nàbọ àti sọ àgbàdo rẹ ó ní anabi musa ọjà anabi adam nìyẹn ìgbéya adam ìwọ adam alayhi salam àǹtẹ̀lẹ́dẹ́. أخرجت ذريتك من الجنة يقول الشقوى وما تمر على ذلك يقول الجنة ودانا من ذاك الجري أتى النبي آدم وأتى أني وموسى أني يا موسى ṣé ìwọ musa fẹ́ máa ṣe àmúnìyàn lórí nǹkan tó lọ́wọ́ bá ti kọ̀ pé ọ̀sẹ̀ ṣáájú tó tó dá sẹ́mà méjì ṣáájú tó tó dá sẹ́mà àti lọ. ànábì ni ànábì ádámù àlóyún na bá forí àdámù nítorí pé káàdà rà kọlọ̀ tó dá ádámù àgbàlú sọ sílẹ̀ láti ádámù ọ̀sùn tó jẹ ilẹ̀ láti ilẹ̀ lára olùkọ́lọ̀ tó yẹ kó wa torí ẹ̀ nínú àríyànjiyàn yẹn ádámà borí musa àdéhùnsọ̀rọ̀ dáàmà kékeré ti dé ṣé wọ́n ládámà tó ọjà nínú èso tọ́nà nípa ọmọdé tó fi sàkóbá fáwọn ọmọ rẹ̀ wọ́n á dáná tó wọ́n ló kó àwọn àdọ́mọdọ́mọ rẹ̀ kó láti ọ̀ àkọọ́lẹ̀ lélẹ̀ àmẹ́tò bọ́jọ ẹ̀sẹ̀ lélẹ̀ èyí tó èyí lé ìgbà ìgbà tọ́sọ̀rọ̀ ilé ìlú ta sọ̀rọ̀ ní ṣe ṣe dáadáa wọn máa ń bọ̀rọ̀ ọ̀lẹ̀ dáadáa ṣé ọjà dé láti ṣe ẹ̀kọ́ fẹ́ jáde náà ló ti dé fún à ń gbá mi gbádùn pọ̀ ìtọ́ni ti ti rí pé ó ti dùn mọ́ wọn lẹ́nu oníṣẹ́fẹ́ kejì kankan àyè pé kí ẹ bá ti ẹ̀ ní kò náà láyé ọlá yóò mú ta wọn ní àpẹ́ ẹ̀jẹ̀ ní òṣèlú tọ́lọ̀ ọ̀dọ́ ebi wọn fẹ́ jáde tẹ́lẹ̀ قل يا موسى وموسى اصطفاك الله لكلامه ọlọ́run sọ ọ lẹ́tà pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé ń bọ ọtọ́rọ̀ ètò gbogbo èèyàn lọ́gbọ́rọ̀ lọ. wà á sọ lẹ́tà tẹ̀wọ̀rọ̀ ọ̀tẹ̀mí yẹ́dẹ̀ tí bọ́lá náà lọ́kọ̀ tòrátà kan pẹ̀lú ọwọ́ ọ̀rọ̀ ah! báwo ni tòrátà yẹn ti dà ìwé tọ́lọ̀ lọ́ba kọ́ fúnra ara rẹ̀ ẹ̀rẹ́ ló ní wa tó bá mọ̀ òun kan àwọn yóò mọ̀ fún ẹ lá. Adékòrè yìí gbogbo eléyìí lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ọba wa kọ̀. Torí àtàkì rẹ̀ jẹ́ bàtà lójú ọ̀nà ìbọ̀lọ̀ ọlọ́run ti pé kọjá òun wá kọ̀ nǹkan kò hàn án. Ẹlòmí tó bá tọrọ wọn máa pẹ́ èdè rẹ̀ láyé. Báwo ni ta bá tọrọ lọ? Ọba tó tọrọ ló ń bọ̀ ta bá wá tọrọ rẹ̀. Èyí sọlá kékeré lọ́nà tó bá nàbí ìgbà tó tọrọ rẹ̀. Torí àwọn sọ pé Musa kẹlí lọ ẹni tó lọ bá sọ̀rọ̀ dáa. Tọ́ nínú àdìsí mi tó tún fi hàn akọ́lọ́ máa ń kọ́ nǹkan fúnra rẹ̀. Wọ́n á nú àdìsí yẹn. Ànábì sallallahu alaihi wasallam ni lamma khalaqa Allahu al-qalb nígbà tó lọ dáhùn ẹ̀dá tó dá. Gbẹ́sẹ̀ bàbí yẹ́nì fi yẹ́nì yìí ara ẹ̀dẹ́sẹ̀. Ọwọ́ akọ pẹ̀lú ọwọ́ rẹ̀ lórí ara rẹ̀. ìwé tí ń bọ̀ yìí pẹ̀lú ọwọ́ ara rẹ̀ lórí ara rẹ̀. Anna rahmati sẹ́kùnlé mọ̀ wá bàbí ipe iṣẹ́ ẹ̀mí ọ̀ma borí dínú ìdínú tá a fi ń gbádùn ìdínú tá a fi ń gbádùn wàlúwà ìtọ́lọ̀ ọba bá jẹ́ pé ìdínú rẹ̀ ní ọ̀ma borí ìbẹ̀rẹ̀ àmì sẹ́kù o ipe ẹ̀sẹ̀ tẹ́lifẹ̀ tẹ̀ lásán nígbà tí àrẹ bá ti tó tó pa gbogbo wa oríṣi eléyìí ìkẹ́ ọlọ́ àánú rẹ̀ borí ìbínú bákan náà nínú ìròyìn ọlọ́run òun náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nǹkan á máa jọ́ lójú nǹkan á máa jọ́ lójú àtàjò láti túmọ̀ rẹ̀ lọ ètùkẹ́ máa ń yà lẹ́nu nǹkan á máa jọ́ lójú. nínú hadith ajiba rabbuna min qawmin yuqaduna ila al-jannati bit-thalath olùwà ẹlẹ́dàá ọ̀rọ̀ àwọn èèyàn kájọ́ lójú tó ti pé á kó wọn wà lè jẹ́nà gbàrà sẹ́kẹ̀sẹ̀kẹ̀ láàbù mọ́ wọn lára sẹ́kẹ̀sẹ̀kẹ̀ láàbù wọ́ wọn wà wà jẹ́nà yẹn kó wọn fẹ́ wọlé rọ tó bá hàn lọ́wọ́ sẹ́kẹ̀sẹ̀kẹ̀ inú wọn kí bọ̀ wọn lẹ́sẹ̀ fún òbí wọn wà jẹ́nà ọlọ́dà kò sáwá náà lọ́ máa jẹ́nà á ọ̀rọ̀ wọn ọ̀dọ́ ọlọ́run àkọ́kọ́ níjọ́ ìyàlójú kí nǹkan yá ìyàlẹ́ èèyàn nìkan máa yà lẹ́nu. ọlọ́wọ́n ọmọ ẹlẹ́dàá wa wọ́n sọ pé nǹkan yìí jọ lójú kéṣe pé torí púpọ̀ mọ̀ tẹ́lẹ̀ ìdálẹ́ tó ṣe rọrùn ní tó wọn ló rò rẹ̀ ní yìí fún wa agbọ́dọ̀ gbàgbẹ́ agbọ́dọ̀ gbàgbẹ́ agbọ́dọ̀ rẹ̀ káyé rẹ̀ nínú ìròyìn ló àbí kàfílẹ́sì lọ dáadáa ọ̀dí ọlọ́wọ́ àbáyé eléyìí bukari àti tuntun gbẹdá rẹ obìnrin akọlọ máa rẹ ọlọ́run ẹlẹ́dàá wa máa rẹ amẹ́rin wo ẹ̀rín tó dọ́gba pẹ̀lú títóbi àti gbígbàmbà rẹ náà má bá wò náà má bá wò àti gbọdọ̀ wá sí bá wò. nínú hadithi anabi ni yàtọ̀ allahu ilá rúbulẹ̀ yàtọ̀lọ̀ ahaduhuma al-akhar kílá ahoma yàtọ̀lọ̀ jẹ ọlọ́run ọba ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ni méjì kan ekele kejì wọn fi wà lọ Ọlọ́run ààrẹ àwọn eléyìí lọpọ eléyìí eléyìí náà lọpọ eléyìí Ọlọ́run ọbọ tó rẹ nìkan wọn wà lọ ẹni báwò yọ ṣe bẹ́ẹ̀ ti mọ̀ pé ìdálẹ́sọ́kọ̀lù mùsùlùmí máa ń lè ṣe ilé yìí mà kàlùkọ́ ìlú wọn lọ sí òdòdó náà bí mùsùlùmí àti mùsùlùmí bá dojú ìdàkọ́ra wọn wọn dojú ìdàkọ́ra wọn wọn á fi dàpẹ́ dà. àtẹnitọ́ pẹ́ àtẹnitọ́ pa àtẹnitọ́ àwọn sọ̀hábà ni akọ́ àtẹnitọ́ yìí báwo ni àtẹnitọ́ pa ni à náà fi àyè láti pa ìdíje rẹ̀ orí rẹ̀ na ní ti lọ́rọ̀ tó fi ọrụ ìlànà tó fi lọ́ọ́ orí sọ́fẹ̀ tọ́ra rẹ̀ ẹ̀hẹ́ nínú hadí anábì sallallahu ọrụ wasallam ó ní ẹ ẹ fún ayé nínú àdé ẹnikẹ́ni tó bá yọ ọ̀gá ìdájọ́ wa kó lè dọ́kà nínú wa kó lè dọ́kà nínú ọmọlẹ́yìn àtọ́jú ọmọ ìṣẹ̀lẹ̀ bá a lọ. ìdí àti ọ̀rùn ta ojú gbọ́dọ̀ àgbáwá níbi rẹ̀ ìgbà wà lọ má lọ mú kan ọ̀fẹ́ pa màlúù èèyàn mọ̀lélẹ́ ẹni tó bá fi yọ ọ̀gá ìdájọ́ wa kó lè dọ́kà nínú wa nínú àdé mi tó wà lọ Bukhari àti Muslim yìí náà alẹ́ kòkòrò náà sọ ìgbọ́nà ọ̀gbà àbùdọ̀ àwọn òkú rí ṣètọ́ lọ́kọ̀ ìdáná ìṣẹ́jú ara ló ti ta mọ́ wọn ìwọ náà wọn nígbà àwọn ọ̀pẹ ẹgbẹ́ yọ ọrùn fẹ́ torí báyìí àkọ́kọ́ mùsùlùmí àti mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yọ wọn ní ọ̀sẹ̀lẹ̀ àkọ́kọ́ mùsùlùmí mùsùlùmí. wọn wà lórí ìgbà wọn ṣe jihad òfin wa sá kébèrè lọgbẹ ọfà àwọn tí kébèrè ó tó kébèrè sọ pé àjọyọ̀ àgbà ìlà rẹ̀ sọ̀rọ̀ wàá ṣẹlẹ̀ ọ̀nà Muhammad rasulullah at that very moment tí mùsùlùmí sá kébèrè lọgbẹ kébèrè náà sá lọgbẹ mùsùlùmí náà lórí ìlà kébèrè náà padà gba ìlà àbùkù ètò ìkejì wọn wà lójá náà eléyìí lọ pẹ̀lú eléyìí náà lọ pẹ̀lú eléyìí àmọ́ ńgbà tí mùsùlùmí ò fi sákèké pèsè yóò ti gba islam àmọ́ kó tó kú lọ́gba islam ọlọ́run ọmọ ààrẹ islam lórí ẹ̀ akọ́kọ́ dáadáa láì ṣe sọ láti ẹ̀yọ̀ kan bọ́lọ̀ lọ́wọ́ àlùyẹ̀ tó bẹ́ẹ̀ náà nínú ìròyìn ọlọ́run ni pé máa rẹ́rìn nínú ìròyìn ọlọ́run ọba wa òun náà ni pé gbogbo ọkàn gbogbo ẹ̀dá pátá korongodo bá a ti ṣe pọ̀ àtẹnudí òtún ìkú àtẹnudí ó gbogbo ọkàn wa àárín ọmọ àká méjì péré nínú àwọn ọmọ àká ọlọ́run ọba lọ́wọ́ àárín ọmọ àká méjì péré nínú àwọn ọmọ àká ọlọ́run ọba iná àlọ́ka gbogbo wa wà. pé má lọ sí gbogbo náà sí lọ sọ onímọ̀ lọ sọ lè sí lọ wọ́n bẹ́ẹ̀ ní ní ọ̀sán ọ̀bẹ àgbàfẹ́ فإن شاء أن يقيمه أقام وإن أن يزيغه أدام رواه الشيخان alábi ní tòkí ọ̀kankan àyàfi kọ́jọ́ pé bẹ́ẹ̀ láàrin méjì nínú àwọn ọmọ àkọ́ lọ ní àwọn ọmọ àkọ́ wọ́ lọ tó bá wọ́ lọ láti mọ́kàn rẹ tí ó déédéé lórí ẹ̀sìn rẹ yóò gbódò tó bá sì wù láti ti darí kó gúnrí ọlọ́run kó mú gúnrí ọlọ́run kò má jẹ́ kí ọkàn wa má jẹ́ gúnrí kúrò lójú ọ̀nà rẹ tó wá jẹ́ pé ẹni tó mọ̀nà ọ̀sẹ̀ yẹn ọlọ́ ẹni tó sínà ìtì ọlọ́run. àmọ́ ò ẹjọ́ mọ̀nà na ẹjọ́ sì nàá náà bọ́ òun náà dìbò nítorí wàhálà yìí náà wù ẹnìtẹ́jìlẹ̀ ní ẹni tí mo fi náà tó a ọtí tó mú títí títí kan gbàtó di pé làákà nígbà wo mo náà ló ti di kó relé ó relé bí ọ. kẹ́lẹ̀ wo ọ̀nà ẹ̀ mú mi lọ́kà náà àwọn ibi tó wọ ọ̀nà tó ti mú fún lọ ojú adúgbò ẹ̀kọ́ lọ. lẹ́yìn òkú wá àti wá àti ra rẹ̀. ó tún wá pọ̀ sínú pọ̀ lọ́sí ojú torí pé ọlọ́run kan ńlá ta ìdíwọ́ náà ti lè mọ̀ tó dáa bí ò dáa kò tó tó kù mà. tẹ́lẹ̀ ìbáyé wa àjọ ìfẹ́ gbogbo ọkàn kálukú ọwọ́ ọlọ́run wà ẹni tá a bá sọ̀rọ̀ tó ṣe dáadáa tó ṣe dáadáa ọlọ́run yí ọkàn rẹ̀ lọ́dún tó ṣe dáadáa ẹni tá a bá sọ̀rọ̀ tó yíwà padà tó yí padà ọlọ́run yí kó yí padà lórí wà mẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé nínú àdúrà àmọ̀ bẹ́ẹ̀ lọ́run wọ ọlọ́run wọ́n lọ́ máa ń tẹ́lẹ̀ ọkàn tó bá wọ̀ ọkọ̀ wa tó lórí ẹ̀sìn rẹ̀ ọgbọ́dọ̀ máa ní nínú àdúrà wa tó ń tó ala bẹ́ẹ̀ náà làwọn obìnrin ẹni bá àwọn obìnrin máa lọ ilé olóògùn bàjẹ́ nítorí àwọn ọkọ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti kọ́kọ́ jọ sí jẹjẹ báyìí lásìkò lọ lọ sí ká sí wọn wá wò wọn wọn lè rí torí oògùn yóò ti ó ọlọ́run láti òbí kọ́ ọkọ̀ ṣẹlẹ̀ gbọ́gbọ́ ìgbàlẹ̀ ìṣòro wà lọ́lẹ̀ ó ti di wa gbóòtù tó kòní bá ti kọ́kọ́ tó lè bá àti bẹ̀rẹ̀ àbọ̀kọ́ ló ti díyà tí àwọn lè bá àti bẹ̀rẹ̀ tẹ́mọ́ gbọ́lọ̀ ẹ̀ nítorí òwò lọ ọlọ́run wa onálàgbà onálàgbà máa bẹ lọ olùbàdàn wo ìwọ̀n bá àwọn obìnrin láti gbàdégbà láti tẹ́sí tọ́kọ́ kórìíra rẹ̀ kékeré tó lù bẹ́ẹ̀ àdáwò láàyè ẹni tó bá ìdókòtò àmàlẹ́ fún ọmọdé lọ kọlọ àwọn olókùn bẹ́ẹ̀ sọpọ ọ̀rọ̀ náà kọlọ àwọn darí ọmọ rẹ sọ́dọ̀ tọba ti di bẹ́ẹ̀ sẹbi kọlọ ń lọ àbà olùkọkọ rẹ kọba ń lọ tọba ti ìwọ náà lọ máa parí oníkà ti jáde ní àtijọba lọ ní ìjọ òkùnkùn eléyìí àdúrà torí pé ọwọ́ Ọlọ́run ayé ọmọ nínú ìròyìn ọlọ́run wọn ni pé ọlọ́run bá máa dó a máa dó ìdí nu tó fi ṣe káṣẹ bọlé wọ torí pé ọlọ́run bá a máa dó sọ̀rọ̀ pé tẹ́lá pẹ́jọ rẹ̀ tẹ́lá tó bẹ́ẹ̀ lòdì ọlọ́run bá ní òní borí rẹ̀ sí o nítorí pé ọlọ́run a máa dó ló ti lẹ́yìn rẹ̀ tẹ́lá tó alábìnrin àti àjẹkù ọ̀dà tó ń bẹ̀rẹ̀ káàkiri tí o kú sáà máa ń jọ ẹ lójú tèmi. والله لا أنا أغير منه وفلا أقول لبنت كعبه والله أغير مني الله بس يقول لي بعد نجمة الله كان يقول من أجل غيرة الله أدبل تولي كل ما نجم حرم الفواحش لولا ما بس في أموال لو بسيله لذلك الله ما نجم ló fi ṣe àwọn àwa bú ló fi ṣe léwu máa bọ́ àwọn méjì náà wọ́n máa bọ́ èyí tó hàn àti èyí tó pamọ́ èyí tó hàn àti èyí tó pamọ́ nítorí ti eléyìí báyìí ọlọ́wọ́ bá máa jó àtọ̀bọ̀ wa sọ ike màtúntì kọ́ lọ́wọ́ bá máa jó kí ló dé tó wá gba àwọn kan nínú àwọn ẹrù rẹ̀ tá ṣe bọ́ọ̀lù kí ló dé tó gba àwọn kan nínú àwọn ẹrú rẹ̀ wọ́n ń tẹ̀lé ní méjèèjì ìdáhùn rẹ̀ ní wípé àti ìwọ̀n náà wọ́n bá ti síwájú làálà ẹ̀ka jahannam nínú ilé ìtẹ́jú wọn láti ẹ̀jú màá mo tẹ̀lé àti àwọn àjọ̀dún làwọn màá fún iná jahannam pẹ̀lú ìyìn àti àwọn àjọ̀dún làwọn ẹ̀sẹ̀ náà ni wọ́n fi tẹ̀ káàdì fún tó wọ jahannam. sọ́nà pété ẹni tí ó tẹ̀ bá wọ náà. yóò di àbí asị ló ti gbà lábẹ́ ẹ̀jẹ̀ nù tó fi jẹ́ pé àwọn lọ kọ́lọ̀ mọ́ ti wà kọ́lọ̀ mọ́ ti wà o lẹ́nu tó fi sọ pé ọlọ́kọ́ fi lọ́nà tó fi mọ̀ pé wọ̀ kí ló kí ló làákà kí ló làákà ètò ọlọ́dún láti wọ́n nínú abúlámùkúmùlá ọlọ́run ọ̀gá ẹlẹ́dàá àmàlùmí. eléyìí lẹ nínú àwọn ọ̀rọ̀ yìí eléyìí tọ́lọ̀ ọba ti ròyìn ara rẹ̀ eléyìí tá a gbọ́dọ̀ fi rìn lẹ̀ fọ́nà tọ́lọ̀ ọba ti tẹ̀ fi rìn lẹ̀ fọ́nà ara rẹ̀ àà gbọ́dọ̀ yí ìtura rẹ̀ padà àà gbọ́dọ̀ yí ìtura rẹ̀ padà nínú rẹ̀ náà lọ́wọ́ ọba sọ wípé òun tètè òun dé wàmẹtọrọ wàmẹtọrọ lọ wọlọ ọlọrọ nàbí wọn tètè ọlọ́run ọba náà ti tètè ọlọ́run ọba òun náà ló gbá àgbàdé àmọ́ tètè tó bá dé pérépéré ọtọtọ tó bá dé pé ìwàkiwà ọtọtọ ṣùgbọ́n èyí tètè ọlọ́run bá dá òdodo àfọyín lẹkọọ lọrun tó fẹẹ fẹẹ lọ bá yà tẹ́wọ́n sọ pé ah èdè ọ̀tún tọ́lọ̀ fọ́nkùn mi tètè tí wọ́n lọ mọ̀ ní àbọ̀nà ọlọ́run sọ pé wọ́n ti ẹ̀ wá àwọn olùkọ́ wọ́n fẹ́ẹ́ ti dá wọ́n mẹ́tẹ̀rù wọ́n mẹ́tẹ̀rù mọ́ ṣùgbọ́n olùmọ̀ àwọn àmì tó tẹ̀lé ìjọba wọ́n ní bẹ́ẹ̀ ètè tí ọlọ́run ọba dá bẹ́ẹ̀ ọtí alátìlẹ́ tiẹ̀ ká káwọn ẹ̀tọ́ ọtí alátìlẹ́ tiẹ̀ ká káwọn ẹ̀tọ́ wà mẹ́tẹ̀rọ lọ ọlọ́run ọba náà ti dé ní wọ́n mọ̀ ọ́ fún sẹ́yìn olùmọ̀sírí ọlọ́run ọba ló ga ní àdéjì. àní sọ pé wọ́n lẹ́sẹ̀ ọlọ́run wa sọ wọ́n lẹ́sẹ̀ ní wa ìdókòtò nù ìdókòtò nù wọ́n tètè ọlọ́run ọba náà ti dé. tó àwọn olùmọ̀ àtọ̀ ilé gbogbo èdè tó mọ̀ wọn bá bá dá ọjà láti san wọ́n lẹ́sẹ̀ lórí ìdèjì wọn á sọ pé wọ́n lẹ́sẹ̀ ọlọ́run ọba náà tètè sí wọn láti san wọn lẹ́sìn sí ìdí wọn ọlọ́run ọba ló dáa lù wá ní. bákan náà yukhadi'una Allaha wa huwa khadi'uhum wọ́n ń san ọlọ́run ọba jẹ ọlọ́run ọba náà san wọn jẹ wọ́n san ọlọ́run ọba jẹ ọlọ́run ọba náà san wọn jẹ a sì ti máa ń ẹ̀ka jẹ tó bá ṣe eré kéré ọ̀tọ̀ tọ́lọ̀ ìgbà tí wọn nílò wọn bá fi tà wọn jẹ ọlọ́run tà wọn jẹ láti tà wọn lẹ́sẹ̀ àti ẹran kan báàgì máa túmọ̀ rẹ̀ nù tó eléyìí bẹ́ẹ̀ náà ni ọmọọmọ yẹn tẹ̀lé sí òwe nítorí báwọn sọ pé ìnáwó láàánú mú tẹ̀lé sí àwọn ń àwọn olùgbàgbọ́ òdodo ń pè é lásán ọlọ́run wa sọ pé ọmọọmọ yẹn tẹ̀lé sí òwe ọlọ́run ọba òfin ọlọ́run ọba ń àwọn náà sí òwe tó bá kérékéré ni yẹyẹ ọ̀tọ̀tọ̀lọ̀ ṣùgbọ́n yẹyẹ fi tọ́lọ̀ tí wọ́n ṣe yẹyẹ òdodo ni ọlọ́run tí wọ́n ṣe yẹyẹ láti sanwó lẹ́sà yẹyẹ tí wọ́n náà sọ yẹyẹ sáwá ní oṣù tani tọ́lọ̀ ọba ní oṣù àwọn ọ̀tá rẹ̀ eléyìí jẹ́ mi tó jẹ́ àgbọ̀dọ̀ wa máa tó ní tukutu àgbọ̀dọ̀ máa ti sàwé nítorí pé bẹ́ẹ̀ takọ̀ àkídà ìjọba ti wà ní jọba. tọ́ tẹ́lẹ̀ wa. kásọra fún àwọn abáwọn yẹn ti máa ń tú àwọn ọlọ, tó ní pẹ̀lú ìròyìn ọlọ́run tọ́mọ ní tìmọ̀ fi túmọ̀ gẹ́gẹ́ bá ti ṣe rí láti dúró kò àlùkò àwọn kan túmọ̀ rẹ̀ sí pé ẹyin ojú kan rọrùn àìsàn pé nìyẹn a tọ́lọ̀ wọn bá ń sọ níbi oná ní alìdìrọ́ alìdìrọ́ ìmàlẹ́ alìkẹ́kọ̀ọ́ ẹnì kan ò ní yí ọlọ́run láti darí ẹnì kan ò ní yí ọlọ́run láti darí wọ́n wọ́n yóò fẹ́ kóra gbọ́ ìmọ̀lọ́ wọn bá ló máa rí gbogbo nǹkan ní àbíkárí. bákan náà tàwí ìdìbò ti fún lẹ́ńtàrọ́n nígbà tó lọ́n bá lọ́ọ́ fi fún lẹ́ńtàrọ́n kóòlì rí mi yẹn ni kóòlì rí mi láyé bíi àgbọ̀dọ̀ tó ti kó ti pé a kì í rí mi a kì í rí mi ìtumà ti ìtumà ti ìtumà ti àbó ò lè rí mi láíláí torí tó bá ti láíláí bá pẹ́ẹ́sẹ̀ wọ́n fi kéde sí abàjá yìí bẹ́ẹ̀ bọ́lá ń sọ pé wà láyé ẹsẹ̀ máa lọ́wọ́ abàjá yìí wọn ò ní ìrànṣẹ́ rẹ̀ láíláí wọn ò ní tọrọ rẹ̀ láíláí bákan náà ìlànà tí a nà dúró àti náà ní tó fi dáwọ́ ìlú burúkú bọ̀ ìgbẹ́ ìlànà ìdàrọ̀ tí a nà dúró pé ṣe ń bẹ lọ́dọ̀ olúwa rẹ̀ ní ọmọ wò wọ́n lé wọ́n lé ní ìmọ̀já tó ìlhàkù àtìkọ́kùtù tó torí yẹn mọ̀já tó ní àtìkọ́kùtù ọ̀nà ètò kùtù ní yẹn mọ̀já tó ní àtìkọ́kùtù ṣùgbọ́n kí ni wọ́n mọ̀ wò lódodo wọ́n mọ̀ wò olúwa ẹlẹ́dà. àwọn kan rẹ̀ wọ́n ní ìlà ọ̀rọ̀ bí hàn náà yọọ máa retí olúwa ẹlẹ́dà àwọn olúwa ẹlẹ́dà àwọn ọmọ rẹ̀ létí bàbá torí tó bá jẹ́ ìrètí ẹni wọn bá gbà lérò pẹ̀lú ẹsẹmọ wọn ò nílò ìlà wọn ò nílò ìlà ìgbà tí ìlà ti wà mẹ o tún máa dùn wò jẹyẹ tó àbí òye wa aha torí pé ètò tún máa ti ríre sí wọn máa sọ pé ọ̀nùdọ̀rúnà ọ̀nùdọ̀rúnà nàkàtẹ́lẹ́ mẹtọ́ọ̀ ọ̀nùdọ̀rúnà ọ̀nùdọ̀rúnà ìlà ẹ̀rí wa ẹ̀dá wa náà tó nínú ìbálẹ̀ yìí torí rẹ̀ ní ìdáhùn sí àmàmíràn olúwa ẹlẹ́dàá wọn máa fi kí ni wọ́n máa wò. bákan náà tàwí ìlú burúkú kan tó wà lọ́sẹ̀ o wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run ní wọ́n kẹ́lẹ́ mọ́lọ́ mùsà tẹ̀sílímà wọ́n ní wọ́n kẹ́lẹ́ mọ́lọ́ mùsà tẹ̀sílímà wọ́n ní mùsà bá sọ̀rọ̀ gbọ́lọ̀ lọ́ba mùsà sọ̀rọ̀ ní àtúntà lọ́gbọ́lọ̀ ọlọ́run lọ́ba mùsà lórí rẹ̀ nígbà tó ń sọ fún ọ̀kan nínú àwọn aṣíwájú rere wípé àwọn ọmọ káyà ìgbà ó ní ẹnì kan òde kárẹ̀ àbúkọ́tẹ́ káàkiri àbúkọ́tẹ́ ìnà àbí àyíyá ọlọ́sọ̀rọ̀ orí káàkiri ní ọ̀kadà ọ̀kẹ́lẹ́mọ̀ mọ́ ọ̀pọ̀lọ̀ ètò ọ̀kẹ́lẹ́mọ̀ mọ́ dábàá pé musa alẹ́kùn mọ̀kúrà ní bẹ́ẹ̀ kárẹ̀ òdìgbà bọ́ òdìgbà bẹ́ẹ̀ka òdìgbà kẹsàn-án arákà òde hàn lára rẹ̀ kíkà á láti sọ pé wọ́n kẹ́kẹ́ máa mọ́ ọ́ múta tẹ̀síwé màá múta lọ́pọ̀lọpọ̀. ok ní àwọn ọ̀sẹ̀ fún pàpà múta jẹ́ ìdókòwò ní báyìí kò sí sábà ní àkókò tó lọ́wọ́ ìdùnnú nígbà tó lọ́wọ́ náà ó lè fún pàpà báyìí lẹ́yìn ìdí báyìí. kí lẹ́nu fẹ́ sọ nípa ọ̀rọ̀ náà wọ́n lè máa jẹ́ àmúta ní ìmọ̀kọ́síná wọ́n kẹ́kẹ́ máa hù rọ̀bù kó lẹ́nu tó láti sọ pé musa lọ́gbọ́dọ̀ sọ̀rọ̀ torí rẹ̀ ọlọ́run bá bá dání sọ̀rọ̀ ànábì musa àrẹ ìdísẹ́rẹ̀ bákan náà ìgbà tí ọlọ́run lélẹ̀ náà tó fi nọ́ọ̀tù tó fi tì sọ́dọ̀ ara ó fi àyè ó fi tì sọ́dọ̀ ara á máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ á ní túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kàlẹ́ àti pé ọ̀tọ̀ ní ẹ̀mí rẹ̀ ọ̀tọ̀ ló àlùsọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ رزق بيت الله كتاب الله رزق بيت الله كتاب الله كتاب الله كتاب الله كتاب الله كتاب الله كتاب الله كتاب الله كتاب القول بالذكر فالقول بالذات انت بس تقولي بابا قول الله لما تقولي بابا يقولي الله ẹ ní kọkọ tó ọdún yìí lọnà ọkọ lọnà ẹ àti ronyìn rẹ àti pàápàá rẹ nǹkan kan náà torí ẹ̀ nígbà tí àtọ́jú musa sọ pé láàrin mo máa fi iná sí wàlẹ́ àárín mo máa fi iná sí kó láwọn ọmọ mi ìdúgbò mi ọmọ mi ọba lẹ́nu ọba ti sọ̀rọ̀ jọ yẹn òtúmọ̀ kọ́lọ̀ ti dà gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá rẹ̀ ilé ìjọba bákan àdìsí ká sọ pé ọ̀tún àti òsì ni eléyìí jẹba tọ azìrá wọn àyà eléyìí lọsọ kàdé torí àwọn tẹsíìrì tá à ń lò pàmò kéèsì wọn àwọn tẹsíìrì tó ń gbé tàwíìlì tàwíìlì làwọn máa mú wa ló kọ fún àwọn ọ̀pọ̀lọ́wọ́n ọba má wọn ọ̀pọ̀lọ́wọ́n ọba má rárá torí pé tọ́lọ́wọ́n ọba má nípa ara rẹ̀ kò sí ní túmọ̀ sí kọ́ ọ̀pọ̀lọ́wọ́n má bí kò sọtọlọ sọ nípa ara rẹ fún ọlọ ọ gbọ́dọ̀ tó ti tó ọ gbọ́dọ̀ tó ta wíìlì tó ta wíìlì a ti mọ ike tó kọlu nínú àwọn tóra tẹsí nínú àwọn ọmọ tó ta wíìlì ètò kọlu nínú tóra tẹsí nínú ọmọ tó ta wíìlì torí bí ẹni tó kọ tóra tẹsí rè àwọn àṣàyà àwọn àṣàyà àwọn ọmọ tó tẹsí rè adúlá dáhùn àwọn tẹsí rè ilé ìdúró láti máa mọ ọtọ yàtọ̀ sí ilé ìtòtọ náà ní tẹsíìrì ìmá ọtọbẹni tẹsíìrì ìmá nìkẹtẹbí tẹsíìrì ìmá ọtọbẹni fáfáfáfá lọ. ilé ìjẹun dáàbò òsì lónìí láti máa lónìí pé dájú kátà àwọn olùgbàgbọ́ òdodo lórí ọlọ́ tó bá ti jọ pé nàìjíríà wọ́n rí láti dáná kí ẹgbẹ́ tuntun máa yóò fà ní alẹ́ ẹjọ́ kẹrìnlá. tí ó sì bá ti dàgbà kan a sì ní gẹ́gẹ́ bí yẹn rírí ni wọ́n fi wérí kìí ṣe táàbì ni wọ́n fi wé táàbì a sì tún ti mà wípé àwọn kan bẹ táwọn tako páàrọ̀ lọ àpò wọn ni a هنا لا تجد الزمخشري الزمخشري فقصيرة تفسير دعما تكين الكشاح الكشاح إنه ما نجي المكان إكوي دي لاربا فقوي دي جاحظ جاحظ فقصيرة دعما تكين دعب الحيوان دعب الحيوان وقصيرة من السمين الله أصرح فقصيرة òun náà nínú àwọn àti sílà lọ́wọ́ ìdá ìjọba ní sílà kọjá agbọ́dọ̀ máa ti da àyè sílẹ̀ tó ní máa wọ́n mẹ́jọ kí wọ́n fi ọ̀rọ̀ ọ̀rọ̀ kúrò ní wa ní wọ́n fi bá kékeré tó ti bá ní kọ́ rẹ̀ yàrá. alùpùpù tó fẹ́ nù àwọn òròyìn ọlọ́run bẹ́ẹ̀ ní dáa àwọn òròyìn ní ìtàkùrọ̀ àná mú wa ní tó náà ní àwọn àpòtò tó àti ìtumọ̀ àwọn afárá àbí ọlọ́run ọmọ ẹlẹ́dà wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù ó túbọ̀ fún wa ní àdéhùn ọ̀nà nípa ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi dáàmú wà ó ti dáàmú ní sábà tó rí ni fún wa kọ́mọ́ ti ní balẹ̀ tó àwọn ọmọ ọjọ́ tó lọ sí àná سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الأسرار والحب ورحمه